ìgbà mi á dára ayé mi kò ní bàjẹ́ òwe ìgbà mi á kúkú dára ọ̀nà mi á tún láṣìírí o olúwa á mi sókè gogoro ọ̀nà mi mo lákòókò láṣìírí òwò ọlọ́run á gbé mi sókè gàgàrà olúwa gbé mi lékè gbé mi lékè o olúwa gbé mi lékè gbogbo ogun táyé gbé o láyé olúwa gbé mi lékè gbé mi lékè olúwa gbé mi lékè o gbogbo ogun táyé gbé o láyé. ìdẹ́gbẹ́pẹ́ o àwọn mi dára yé bàbá kiri jẹ́ tèmi o láyé. olúwa gbé mi lékè. ogun gbẹmí lékè gbẹmí lékè gbẹmí lékè gbẹmí lékè gbẹmí lékè gbẹmí lékè bàbá mi. mo ta yé gbé o láyé. ọ̀rọ̀ jáde káṣẹ tẹ̀lé. bàbá láyé mi dùn o. láyé má ṣẹrú láyé mi. bàbá kífẹ́ rẹ kò ṣe o. ọ̀rọ̀ jáde káṣẹ tẹ̀lé. bàbá kalẹ̀ ni láyé má jọkún láyé mi o bàbá kífẹ́ rẹ kò ṣe o. olúwa gbé mi lékè ogun á mi lékè o ẹni bí ọlọ́run gbé mi lékè o. ogun táyé gbé o láyé. káyé mi dùn kalẹ̀ ni bàbá má sáré kiri láyé ilé mi tẹ̀ lọ. bàbá kí fẹ́rẹ̀ kò ṣe òwe. ayé mi kò ní bàjẹ́ o. Baba mi á dára. bàbá yàrá síre o. Baba kiri jẹ́ tèmi o láyé. Elédùà mo pè ọ́ jẹ́ kórúkọ mi rò mí káyé mi nítumọ̀ ohun kiri jẹ́ tèmi o láyé. Elédùà mo pè ọ́ jẹ́ kó orúkọ mi romi káyé mi nítumọ̀ o kíre jẹ́ tèmi o láyé nítorí gbogbo ire látọ̀dọ̀ rẹ ló ti ń wá. madam ẹ má bọ̀ sí wá wò ẹjọ́ ẹ má bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú àtàárọ̀ ẹ gbà ẹ start ẹ wò. ẹ wo nkú mi ò lè máa ṣe start and kick every time ó ti sú mi jàre ẹ mélòó ni mo fẹ́ start mọ́tò yìí tí n bá wọ bẹ́ǹtì tí ò bá ṣiṣẹ́ ńkọ́ eh. ah. madam eh? ṣé mo pẹ́ni tó júwe mi fún yín tí ò bá mọ̀ pé mo fa tébù kò ní ní kẹ́ ẹ̀ wá bá mi. Ah ṣé rí mọ́tò yìí àmọ́ máa start ẹ̀ àmọ́ máa pa àmọ́ máa start ẹ̀ àmọ́ máa pa àmọ́ máa start ẹ̀ àmọ́ máa pa ni tó máa fi ṣiṣẹ́. bò ọ̀nkú tẹ bá mọ it's over two weeks tí mọ́tò yìí ti fún mi problem èmi tí mo gbé wá síbí báyìí mo mọ ọkọ tó mi mọ ọkọ tó ń ṣe àwálà yẹn ti sú mi. bẹ́ẹ̀ rí bíi tẹ́ ẹ gbé mọ́tò ìwọ́n dàbí orí òkè ni hmm. bẹ́ẹ̀ ni orí òkè ìṣẹ́gun ni ẹ̀yin ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò yẹn start ẹ̀ wò. ó dá yín lójú. mo ṣeré ìyẹn start ẹ̀ wò báyìí náà. ok ẹ gbaná sórí ẹ̀ wò. kò sí wàhálà mi ì gbọ́rú ẹ̀. ẹ mọ kan ṣẹlẹ̀ nbà ní kẹ́ rẹ́ẹ̀sì ẹ̀ àmọ́ kì í ṣe gbogbo mọ́tò ló máa ń rẹ́ẹ̀sì kì í ṣe gbogbo mọ́tò ló máa ń dáná bò lórí fàáfàáfà àwọn mọ́tò tó bá ti ń lọ níbi tó ti ra wọn òun náà máa ń kó náà bò lórí. ẹ fọ́ ni ìbá àkọ́ àgọ́ ló yẹ kí n máa ṣe. <laughs> ẹ wo inú mi dùn bí mo ṣe start ètò ìṣiṣẹ́ ọ̀nkú mọ́tò yìí ṣé kò ní fún mi problem mọ́. kò lè fún yín ní ìṣòro kankan mọ́. ẹ ṣúọ. tó bá tún fún yín ní ìṣòro ẹ mọ nọ́mbà forty òkè àtà. forty òkè àtà. forty òkè àtà. mo bo èmi ò mọ nọ́mbà forty òkè àtà ẹ ní street. ó dà tẹ́ ẹ̀ bá ti mọ bẹ́ẹ̀ ibi tá a wà yìí inú eh. workshop tá a wà yìí tí mọ́tò eh. yóò bá ṣiṣẹ́ mọ́ gbogbo àwọn tẹ́ ẹ bá bá ń bí ẹ̀kọ́ wọn mi ò ṣeré kẹ́ ẹ gbé mọ́tò ìlọ́kọ́ gbogbo ẹni tẹ́ ẹ bá ti bá ń bí ẹ̀kọ́. ó ti yé mi gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní compound yìí. àtẹni tó ń ṣiṣẹ́ àtẹni tí ò ṣiṣẹ́ ẹ̀kọ́ wọn kò síbi náà ti ní rí mi. kò sí wàhálà èló lówó yín báyìí. two thousand. two thousand naira two thousand naira péré. ọ̀gá mi ṣe kọ́ mi nìyẹn bọ́dá mẹ́ẹ̀dì wọ́n ń jẹ́gun mọ́yàn máa lọ síbi tiẹ̀ máa lọ máa lọ bí tiẹ̀. ọ̀nkú eh? ẹgbà five thousand naira nìyẹn. kí ló eh, uncle you deserve more than that. Eh? yes ó yẹ kí n fún yín jù bẹ́ẹ̀ lọ bọ́ mo yìí ní àwọn ibì kan tí mo fẹ́ lọ mo dẹ̀ máa need some cash níbẹ̀ ó ló jẹ́ kí n fún yín lélẹ̀. i far far more than this. Ah, ah you deserve more than that. <laughs> ẹ lè imagine nǹkan tí mọ́tò yìí ti fojú mi rí ó ti tọ́ mi gan ẹ bá ti mọ́tò rẹ̀ pé bóyá bíbá yìí ni màá bá yín ṣe ṣúlẹ̀ tílẹ̀ máa fi ṣe. rárá rárá ẹ lè ní ìṣòro mọ́ ah, ẹ lè ní mm. ìṣòro twenty eight years sì ṣe ẹ̀yin màmá lo mọ́tò. ọlọ́run ò ní jẹ́ kí n lo twenty eight years. ẹ má bínú gbogbo tó jẹ́ márùn márùn ní dáadáa láyé yìí kò ní bàjẹ́. àmín. gbogbo tó bẹ̀rẹ̀ pẹ̀lú àrùn nínú ayé yìí kò ní bàjẹ́. ṣàpè àrùn ni o ṣàpè àrùn lọ́wọ́ ṣàpè àrùn ní tibí ẹ bù náà sórí ẹ ẹ bù náà sórí ẹ káì ó nìyẹn ó nìyẹn twenty years ẹ yìí lò. ẹ̀yin wí o. ẹ ò ní ẹ pẹ̀lẹ́ ẹ rọra jàre. all right. ẹ that's all that you are ọlọ́run ò ṣe ìjọ torí ọlọ́run mo mọṣẹ́ o mo mọṣẹ́ ẹlẹ́dàá mi mo mọṣẹ́ o gbogbo tí o kì í jẹ́ kó lákòjọ má jẹ́ rí mọ́nú ayé mi o má jẹ́ kó rí mi burú o kó má wá báyìí ni wọ́n lára mi ń bí o wọ́n lára mi ń bí o gbogbo owó tá à ń pa kọ́jọ́ lọ́n jẹ́ ká dàkójọ o orin two thousand la five thousand fún wa ẹ kú lára ti yín. dìde. Kilo. ló ṣẹlẹ̀. dìde dìde are you mad. Kilo ló ṣẹlẹ̀ kí mo ṣe kí ló dé. kí ló fàriwo dìde kí ló ṣẹlẹ̀ tó ń jẹ́ dìde dìde. o tún ti lọ tọ́ bí kàbí. irọ́ mi ò ṣe kankan bá ṣe dé náà kẹ́ pariwo dìde dìde. o ti lọ kàbùkù bí kàbùkù gbọ́ dìde dìde dìde àbí. tẹ̀lé wa. èmi làgòrò èmi làgòrò wà á tí gíga bí o bá wà bẹ́ẹ̀ lẹ́rù lóòótọ́ bó ṣe lágòrò ṣé mi ò ò lè ju ẹ lọ́lọ́gọ́ orí. wọ́n ṣe bó ti mọ́tò mi lọ́wọ́ ìbọn ni yá. ẹ kò mú má pariwo náà má pariwo náà má pariwo náà tó bá pariwo náà. ó dẹ̀ jọ ẹ jọ ẹ ó dẹ̀ ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ bèrè bèrè kan ẹ jọ ẹni sùúrù náà ẹni sùúrù. ṣé kí n ràn wọ́n. filẹ̀. ṣé kí n pa wọ́n gbà yẹn. má ti pa mọ́. kí ló ṣẹlẹ̀ kí lè rún mọ́ kí lè pamọ́ kí lè rún mọ́ kí lè pamọ́. dáadáa dáadáa pàmò ìdámọ̀ yẹn lójú. Ah! wọ́n tètè fọ́ bùtù mọ́ mi lójú tán ni wọ́n ti lẹ́kùn bùtù mọ́ mi lójú ẹ̀jọ̀ ní ọlọ́ ẹ̀ bá padà ọmọ yẹn òye lójú. ìyẹn ṣe ti ní ọlọ́ọ̀ kí ló jókòó bí mọ́tò fún mi tí mi jẹ rí. àṣé ó báyìí lọ. mi ò jù báyìí lọ bí tí mo wà àmọ́ mo ṣẹ́kù sílẹ̀ bí mo ṣe mọ́tò èèyàn kan mi ò jì dáadáa ni kí ló ń jẹ̀rẹ̀. wọ́n lọ ń tẹ̀dí. kí ló wí kí ni di ọ̀fun wí ìdí tàbí mo fẹ́ tẹ̀dí lọ. yẹ́ẹ̀ ọkùnrin sọ wáyé. tẹ́lifásẹ̀. wọ́n lọ ń tẹ̀dí ìyàwó mi ẹjẹ́ àdàlẹ́ ká tún ṣá ẹjẹ́ àdàlẹ́ ká tún ṣe wo bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ tí mo bínú ìyàwó yín ṣe máa rí ṣé irú ìyàwó yín ni màmá àtẹ̀dí ẹ̀ torí ọlọ́ ẹ wo bẹ́ẹ̀ rí kìrìsìtẹ́nì òdodo ni mí mo ní ìdí tí mo lè tẹ̀ mo ní ìdí tí mo lè tẹ̀ kó tẹ̀ jẹ̀pá abúlé ló wà. ẹ wá ìròyìn táìmù tí ẹ ní sí ọ́fíìsì bí kan. kọ́mí What do you go Silent lọ rest in peace. onímọ̀ ọmọ lọ ọmọ lọ lọ́dún ní ọjọ́ ìkọ́ni. ẹ lẹ́ ẹ kú iṣẹ́ ń bí o ah, gbogbo ẹ ṣe dákẹ́ rọ́rọ́ báyìí ẹ kú iṣẹ́ o ah, gbé mi ah, olúwa gbé mi lékè kí ló dé. mama ẹ káàsán ẹ kúṣẹ́ ó jàre ẹ lẹ́ ọlọ́run máa fi yé yín o ẹ kúṣẹ́ o gbẹ̀mí ńkọ́ gbẹ̀mí ńkọ́. kò yá wa náà. kí ni. àwọn kan náà wá tán wá gbé wọn lọ mà. ṣáwọn tó lọ bá ṣiṣẹ́. rárá mà. àwọn wo. kódà ìbọn náà fi wá gbé wọn bí. ẹ ìbọn ni kí ni kí ló dé kí ló ń lọ ṣẹlẹ̀ àwọn wo ló bá pọ̀. kò yé wa mà kò yé wa o ìmọ̀dọ́ gbà. ó pẹ́ tí wọ́n ti gbẹ́ wọn lọ. mo gbé kí lẹ́yìn wá wò ah, wọ́n gbé odidi èèyàn lójú yín bí láì ṣe wúrẹ́ ẹ̀dẹ̀ ń wọ̀rọ̀ mo gbé ọmọ mi àwọn ọgbà wọn ló wà nù ọgbà yìí ẹ gbà mí ọ̀ṣọ́nù mi o mo dáre. jẹ̀gbọ́n lọ́fọ̀ epo mọ́tò jẹ̀gbọ́n lọ́fọ̀ epo mọ́tò ayé mi wá bẹ̀rẹ̀ sí ní mí lóbolóbolóbolo lójú kan ṣoṣo èmi gbàgbé ọjọ́ ẹ̀wọ̀n pé àwọn òbí tó bí mi kan ti ẹ̀ béèrè orúkọ mi lọ́wọ́ ọlọ́run kó tó ní pọ́ńsọ̀ mi ọlọ́sọ mi ní gbé mi lékè <laughs> mo wá délé ayé tó mo máa ju ọ̀tọ̀ ayé mi wá ní gbé mi níyà ìwé ohun mi ka ọ ìdí mẹkáníìkì mo gbẹdà màrà mi mo rà mí ní mẹkáníìkì lọ yẹ lóye rẹ yìí jẹ. bó ah! jẹ́ pé ọkọ ni mo jẹ tọ́wọ́ lẹ́nu yẹn ti kú tọ́wọ́ ní gbogbo ẹ̀rọ awúrẹ́ ọdún ẹ̀sàrí ẹ̀ wọ́n ní máa dùn kúrẹ́ àbí bọ́ọ̀lù níbi tí wọ́n boko haram wà ní bíbá kan lọ bẹ́ẹ̀ náà ní màdá ìjókòó sórí ìsàrí màmá ẹ̀ sì níbẹ̀ àbí wọ́n gbogbo ilé ìbẹ́ ọ̀hún náà. rárá kò ya wèrè ọkàn rọjọ́ rọjọ́ rọjọ́ bí ẹni tó fẹ́ jọ ṣe bá a kojú oúnjẹ tó wálé ayé ẹ̀ wá jẹ. ẹ bá yóò lè wọn kọ́kọ́ lára àtẹ̀bí ẹ bá ìkéré o ẹ bá ìkéré o lóde ìjọba ẹ láò ìjọba ẹ láò ọjọba ẹ lá nínú ìdílé tiwa ìbílẹ̀ kan ní mo kàn máa bá mi máa gbogbo ajẹ bí abẹ ìṣèwù èmi máa fà gidi jẹ ọ yọ̀yọ̀ lọ ẹ̀bà ìkéré bí ẹ̀fọ́ ní kẹ́ fún mi o ẹjọ́ bí ọlọ́ bí ẹ̀fọ́ ní kẹ́ fún mi nítorí bí ìdẹ̀mọ́ tó ṣe múlẹ̀ ṣe ń wẹ̀ ìwé làbẹ̀ rẹ̀ pé ọ̀fẹ́ náà ṣiṣẹ́ mi tí n bá jẹ oúnjẹ rẹ̀ tọ́ ni mo yẹ máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni mo ṣe gangan torí èmi kọ́ ni mo bu ti o èmi kọ́ ni mo bu. sójà wèrè ni kí ló ń ṣe ẹnu ẹ mi èsì máa bà kí ni mo ṣe gbogbo. ó dà kó ya wèrè. bí màá wọ ọmọ yá yá yẹ yẹ yẹ. báyìí tí o ti tọ̀dọ̀ tó bá tó fọwọ́ kan bí tí mo ti bá yẹn. omi tó máa fi jẹ ẹ báyìí nìyẹn. tó máa bí ẹ dada tó máa bí ẹ dada kó má jọ jẹ ẹ tán kí tó débi sìn. ó ti bá sinai bá pọ̀ nìyí. sinai kí ni. ó bá sinai bá pọ̀ nìyí. ó ní kò kọ́ máa kọ́ máa jọ. ẹ má jọ má jọ ẹ jọ. ẹ ẹ ẹ ọjọ́ mi. tó máa bí ẹ tó máa jọ ẹ. bẹ́ẹ̀ ta. ẹ̀ ti wà láhàámọ́ ẹ̀ máa balẹ̀. Adéolú a ní kò jẹ́ kán gbé bọ̀bọ̀ yìí wá fún mi jọ jẹ́ kán gbé wá kí n kà é sí ẹ̀bí ẹ̀ mẹ́ta. sọ fún àwọn awílò pé hours time a máa jáde. babe relax fún bọ̀bọ̀ yẹn láti lè tẹ̀ ń dì mo mọ̀ kó máa ti commute àwọn atrocities mi bẹ́ẹ̀ yẹn ṣe ti yẹ báyẹn farabalẹ̀ máa fi ya ẹ̀ máa fi jẹ́ lódìndí ti yẹ. Ah, agent ìwọ ni àló jẹ́ kó wọlé. náà boys tó wá ń ta ni sọ. Eh, ṣáà rí i pé mo busy báyìí fún mi one hour. alright mi ò mind tó jẹ́ two hours máa dúró sáà. ok ẹ dúró dé mi. ẹ ṣe gbọ́dọ̀. Àṣàbí ṣe mọ̀ pé láti ìgbà tèmi àti ẹ ti ń fẹ́ra mi mọ́ past ẹ̀ ṣá àwọn kan ló ti ṣe ní búburú àwọn kan ló ti ṣe tó dáa jẹ́ kí n gbọ́. adéolú àwa ò ṣèkà kì í ṣe bí o a ní nǹkan pàdé kankan lọ́wọ́. Ah, gbogbo nǹkan ló fi gọ̀ láyé. Hmm. pátá. ọ̀dà a tó mọ̀. Ah, bàbá péjú ó ti ṣẹlẹ̀ o ah. bàbá péjú. bàbá péjú tá a bàbá péjú. o ṣàgbọ̀ pé bàbá péjú. bàbá péjú. Ah! ìyá gbẹmílẹ́kẹ̀ ah! ọlọ́gbọ́n mi mọ̀ kúrò ni o sórí fásitì tí mò ń gbọ́ yóò dàbí àti ẹ̀ ń pèrò láti ibi tó jìnnà èèpẹ̀ <laughs> mẹ́ta bàbá péjú. òun kúkú ń ta bàbá péjú ẹ ṣàánú mi torí ọ̀rọ̀ ọmọ yìí náà ni mo ṣe wá nígbà tí mo dé workshop ẹ̀ wọ́n ní ṣe làwọn kan wá jí gbé lọ o kódà pẹ̀lú ìbọn ni wọ́n ní wọ́n fi wá gbé. ìbọn nice tó jẹ́ pé ìbọn dáa jù <laughs> ẹ ẹ forty seven. Ah, ẹjọ ẹṣẹ àdúgbò má dáadáa mi ẹjọ ẹjọ bàbá péjú Ah, péjú ẹjọ ọ̀rọ̀. Ah, ìyá gbẹmí lékè ní ọgbà ìjà yóò àti lóde jíjẹ yorùbá nínú àkàyè ṣé gbẹmí lékè tí wọn ni wọn jí gbé yẹn ṣé ìyẹn jọmọ kékeré ikú kò jẹ ológbò ni wọn jí gbé kò jẹ ajá kò jáde yẹ the first place tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lo police station ni nígbà tó bá rí pàdé nígbà tó bá report fọ́lọ́pàá tó ọba rí nǹkan ṣe tàbí tó bá sọ ló máa padà sọ fún mọ̀lẹ́bí lóko a máa da ọ̀rọ̀ a máa da family láàmú mm-hmm. ta ló ní bá sọ̀rọ̀ o sábà pé bọ̀ni ẹgbẹ́ wa. Eh, mo mọ mo mọ kó yẹ kí n lọ police station ṣùgbọ́n mi ìfẹ́ dá lọ ni mo wò pé tẹ bá lè tẹ̀lé mi gẹ́gẹ́ bí ọkùnrin wọ́n á rí i pé ọ̀rọ̀ yìí ń kọ́ ń ká wa lára ẹ eh, eh, má jẹ́ kó jẹ́ mi nìkan ẹjọ́ ẹjọ́ bàbá péjú mo fọ́ ọlọ́run bẹ̀yìn ẹjọ́ ẹrù tọ́lọ́ mọ́ mi lára ẹ ṣe àmọ̀ pọ̀ ọmọ ẹ̀gbọ́n yín ni ẹjọ́ bàbá péjọ another one èmi àti ẹ̀ máa jà lẹ́ẹ̀kan sí o kí ló máa ń ṣe ẹ̀rọ tó kì í máa gbọ́rọ̀ báyìí náà akíló ti ṣe ó ṣàǹgbà ṣe kankan lọ́wọ́ bí mi. ẹlẹ́nu yìí ìkà ni yín gàrẹ́ bẹ́ẹ̀ ni nígbà tí bàbá ọmọ ìkúṣẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe bàbá ẹ máa ṣe gbẹ́ ẹ máa ṣàwọ́. mo wá lọ́mọ sọnù ní ìsìn ẹjọ́ kò ti gba ìwẹ̀ ń ta tó bá jọmọ tí iná sọnù ṣẹ́ẹ̀ ní tara. ọmọ tèmi ò ní sọnù ọmọ mi ò lè sọnù bẹ́ẹ̀ ni gbọ́mọ tèmi lọ ọmọ mi ò sí ń bì kánò lọ́mọ mi àtàyàwó mi wà ìjọba ẹ̀ ti gbé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fáwọn olè ti gbé lọ. ṣé bó ti sọnù kò sí wàhálà ẹ fọ̀rọ̀ lẹ̀ àwítọ́ sọ pé kánò lọ́mọ tiyín àtìyàwó wà ṣé bẹ́ẹ̀ ni boko haram náà wà bó ṣe yẹ kó wà nìyẹn kí ni bó ṣe wọ́n lọ wọ́n máa tó kàn wọ́n lọ wọ́n kí ló mọ̀ lọ. èmi ló ń fi gbọ́kọ̀ àwọn àmúṣe gbọ́kọ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ ah. àbẹ̀tẹ̀ bàbá àbẹ̀tẹ̀ àyẹ òkúta àyẹ òní dá fún wọn. kí ni ó fẹ́ jà kí ni dáadáa ẹ̀ bàtà yóò jáde. ó mọ tó pé gbọ́kọ̀ ara mi wẹ̀rẹ̀ sí ẹ̀ ni wọ́n máa tẹ̀lé gbogbo wọn máa gbé gbogbo ọ̀rọ̀ ọmọdé àgbẹ̀ bẹ́ẹ̀ ni. bọ́ọ̀lù gbogbo kọ́ mi yá. aláì. 拜拜。 bàbá ó sì gbalẹ̀ níbí ìmọ̀ra ẹ̀ sọ́tà ti sọ́tọ̀ tẹ́lẹ̀ lókèlè bá gbalẹ̀ rà ṣì wà lórí. wá kí ló ń ṣe ẹ ó ti yọ o oge torí pa ti close o pọ̀ kàn lè máa mú ìyàwó akó máa sọ̀rọ̀ wọ́n tún ti gbalẹ̀ wọ́n ti gbalẹ̀ ọgbọ́n ọgbọ́n ni wọ́n ti ń rówó tó fi ń ralẹ̀ tó fi ń gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ àti kékeré lọ́wọ́ mi ti jí sówó ẹjọ́ tí ó lè bá mi gbalẹ̀ mi padà. ilé bọ́ọ̀sì bọ́ọ̀sì máa. àbílò balùwẹ̀ àlàwọn ilé. àwọn àdá wọn ló ń jàre wọn làwọn ra lẹ̀ wọn dẹ̀ gbalẹ̀ lọ́wọ́ wọn tí wọn wá wá pé kálí bá wọn gbà padà. lọ́ra ilé. àlejò ò ti gbọ́. jí má sùn. bọ́s ọ̀bọ̀ wèrè ta dè mọ́lẹ̀ ń bẹ̀ yẹn ẹ lè bí lè gbé ọ̀bọ̀ yìí ti fẹ́ gbẹ̀mí mi o ọlọ́run mi ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀. Ah adé adé àní kò jẹ́ kó gbé bọ̀bọ̀ yẹn wá kí n gbà ní etí bẹ̀rẹ̀ mẹ́ta. àbílò. Ah, bọ̀bọ́ yóò gbọ́dọ̀ kú sí wa lọ́rùn o ah, because tó bá lọ kú nǹkan táwọn èèyàn máa sọ nípa tó ti ń pààyàn mọ iṣẹ́ ilẹ̀ táǹtà. ìwọ náà rí wo orí bó ṣe ń kó mi délẹ̀. wo jago jago jago bọ̀ jago jago. ìwọ náà ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ jago ìlà ayé ìfúnná wọ́n ti ń bọ̀ lọ́tọ̀ nǹkan tẹ máa ṣe nísìnyí ẹ gbé lọ sí hospital. máa ń sùn máa ń sùn máa ń sùn máa ń sùn. Bánu ẹ pa. tó rí bí ọ̀gá ẹ ṣe ń sáré kábàkàbà bí ọlọ́ọ̀ ṣe máa sáré tẹ̀lé nìyẹn kábàkàbà. ọgọ́ ṣì máa sá ìtọ́jú rẹ̀ lọ. táyọ̀ fún mi jọ. ibi ni o ibi lòdìdí ọmọ ti sọnù o àwọn rèé àwọn nìwọ̀nyí ibi lòdìdí ọmọ mi ti sọnù tó ń bá mi wá. orí mi ẹjọ́ mi ṣe lára ẹ̀ kò ara mi ìgbà wà dà. ìyẹ̀mí ńlọkẹ ńlọkẹ àwọn tí bẹ́ẹ̀ mi lẹ́kẹ̀ wá. ṣé bẹ́ẹ̀ mi lọ́dà. ṣáàlù ṣáàmà. Ọlọ́run mọ ọ̀nà yẹn. Oṣù ayé bá mi ṣe ẹbí. Àwọn èrè. Sẹ́mbà. Ẹ bá ń wọ́n mọ́ mi ọmọ ọmọ mi ọmọ mi. wọ́n mi jáde. àwọn ni o. ẹ wọ́n mi jáde. sẹ́mánù sẹ́mánù ah! lọ. odidi ọmọ. sẹ́mánù lọ. Ah! Ah! ọmọ sẹ́mánù lọ. àwọn ojú ìwé àwọn ojú ìwé fún. sẹ́mánù. àwọn ojú ìwé fún. àwọn ojú ìwé fún. uncle ẹ máa ní láti relax kan ni o irú iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń bá ọ gbẹ́ sọ́kà oyin mo bá wọn bẹ́ kànga mo tún bá wọn ti rìn. ẹ̀yin nìkan tán. Ah, owó kò lè filẹ̀ mo lè filẹ̀. ẹ try láti fi sílẹ̀. ṣé máa dàmí síbí. kí ni o ṣó ti kọ̀ọ̀kan tó nǹkan tán uncle ṣẹgbọn kan tọrọ ẹ̀yin sọ ẹ máa sọ fún ẹ̀yin pé kí wọn máa relax dáadáa ẹ ẹ lọ straight down ẹ máa rí ọ́fíìsì kan by the left ẹ fún wọn lọ́fíìsì yẹn but ẹni sùúrù làbá débẹ̀ èlò nìkan fún un. wọ́n máa sọ iye fún un bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. Oh, you're welcome, sir. Ẹ ǹlẹ́ bí o. Ẹ ká sọ, kí la lè ṣe boys me gbé bọ̀bọ̀ kan wá síbí báyìí. Kí ló ń kọ́ wọn sá? Wọ́n ló wà wọ́n tù mo or what to um, wọ́n sùn lọ́wọ́. mo ní mo fẹ́ rí ni mi sọ pé mo fẹ́ pa. Oh, sorry sir. ẹ á ṣe bí ìgbà pa fẹ́ pé wọ́n sùn sorry ma sorry sir Illustrate lọ straight hmm. ẹ máa ti rí wọ́ọ̀tì wọn kan wọ́ọ̀tù sí ibẹ̀ ni wọ́n wá sá. wọ́ọ̀tù. bẹ́ẹ̀ ni sá. Ah, ọ̀rọ̀ yóò tẹ̀ wáyé mi mọ́ ọ̀rọ̀ wọn èèyàn patient yóò tẹ̀ wáyé mi mọ́ báyìí. ọ̀nkú. ọ̀nkú. arábìnrin náà àti nọ́ọ̀sì. ẹ tú ọ̀pẹ ìjọ ẹ nífẹ̀ẹ́ ara yín. orin tí mò ń gbọ́ ẹ̀ rè ó ti blọ́ọ̀kì tí mi mi lè gbọ́n táyé wí ẹ má bínú. ẹ kí lẹ ló ṣe. ẹ ṣe láti bí ìjẹta lórí yẹn ti ń fọ́ mi tó ń ṣe gbè gbè gbè in fact mo ń gbórin sí gan ó kàn tún ṣe gbè. so orí fọ́ yín láti ìjẹta ẹ̀dẹ̀ ìgbélé ìṣètì ẹ̀dẹ̀ sọ́sìn pé orí yín ṣe gbìṣ gbìṣ gbìṣ ṣé lè ló máa solve problem ẹ má bọ́n bíbá ìjọ kí ni ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́ sílẹ̀ ẹ drop ẹ. Ah, ah. Ah. àwọn patient yìí gan-an ẹ́ nígbà tó ní fọyín láti jẹta ń mẹ́kò mẹ́kò. bèbí nígbà ìpínlẹ̀ yìí sùn gangan ni o. Hmm. anyways tó o bá sùn mo mọ̀ pẹ́lẹ́dẹ́ ò sùn mo ti ṣe findings mi dáadáa mo dẹ̀ ti rí i pé wọ́n kọ́ ló tẹ ìyàwó mi ń dì wọ́n ẹni tó tẹ̀ ń dì mo ti yóò ní mo dẹ̀ wá síbi láti wá compensate ẹnu màá san gbogbo bills ẹ tó bá dẹ̀ dé reception màá fi twenty thousand naira síbẹ̀ tó bá ti ń lọ kó gbà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀. uncle uncle. wọn má bínú wọn ibi oríire wọn má bínú wọn rí pé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ó ti sùn eré ìdáwọn náà ti sùn wọn gbọ́ gbogbo tẹ́ ń sọ. bọ̀dá mi ni mo dúró tí wọ́n dẹ̀ ti wà ní tíátà láti bí ìjẹta mo wá ní twenty thousand yẹn pé bóyá kẹ́ kó wá màá kó jíṣẹ́ ẹ lè fi five thousand náà kún torí ẹlẹ́dàá wọn ti sùn wọn gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. baby let's go má burú o ẹ lè padà kó wá. mo ti ọkàn ikú ní àká ìròyìn gbádùn ìròyìn gbádùn oògùn ní ṣiṣẹ́ lára ìròyìn gbádùn ọ̀gá ọlọ́mọdé arúgbó àdúró mọ́nì ah, ẹ wò gbogbo oúnjẹ láyé kò yé mi ẹ ah, kò yé mi rárá. ẹ wò ìjọyọ̀ mi èmi kò sì lé mo lọ ní àwọn mẹkáníìkì ibẹ̀ mo lọ èsì ni wọ́n wá dùbọ̀ mi lékè àdìgídì èmi kò èsì mo mọ̀ nínú ẹ̀ka ọ̀gá ọlọ́pàá. chairman ẹ mọ nǹkan ẹ take ẹ ah, ẹ má pè kí n kọ́ da ohun ẹ má pè kí n take ẹ sí. ẹ wo tẹ bá bọ́ bọ́ um, chairman ẹ wò um, àkọ́kọ́ ẹ má bínú gbogbo ọ̀nà tó bá gbàgbé yín débi. ẹ ǹjẹ́ máa wílè. Um, then ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí tí n bá ní kí n sọ òótọ́ fún yín àwọn Yorùbá sọ wípé tìlú bá fẹ́ dàrú aṣojú àgbàlagbà so tìlú bá dẹ̀fẹ̀ tó náà àgbàlagbà máa ń wà ń bẹ̀ so ẹ̀yin gẹ́gẹ́ bíi chairman tẹ́ jẹ́ àgbàlagbà ẹ̀tọ́ ti wá ní láti pè yín lati ah. béèrè pé ah. báwo ló ṣe jẹ́ ọ̀gá. ọ̀gá ẹ sà mo ní mi ò sí wọ truck ìjọ tó ṣẹlẹ̀ mo lọ ní sínú àwọn mẹkáníìkì. ọ̀gá ọlọ́pàá irọ́ máa yìí ti pọ̀ jù kí ló dé ṣé máa ẹ̀gbọ́n tó wí nìsín ó lóun lọ sí mítìnì àwọn ẹgbẹ́ mẹkáníìkì ẹgbẹ́ ṣóò nìkan ló lọ́ọ́ dá ṣe mítìnì gbogbo àwọn tó wà ń bẹ̀ pátá ló wà ń bẹ̀ ọmọ mi fúnra ẹ̀ kò sí mítìnì yẹn o òun náà wọ́n jọ ń ṣẹgbẹ́ ẹni tó ń dá owó ẹgbẹ́ ẹ̀ déédéé ẹ̀ ìlara ti pọ̀ jù wọ́n ń lara ọmọ mi ni torí tó ọmọ mi tẹ̀ wò yẹn ọlọ́run fún ní ọpọlọ gbogbo àwọn iṣẹ́ táwọn kìíní burúkú ìbáṣetán ṣe ti ọ̀dọ̀ ọmọ mi náà ń gbé bọ̀ tọmọ mi bá dẹ̀ ti dá ọwọ́ lé mọ́tò yẹn lọ́wọ́ kan báyìí bí mérekù ni gbogbo yẹn ló ń bí wọn nú ẹ bá mi bí alákọ̀rí látijọ́ tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ kò dénú lé mi pé màmá o mo lè rí sí i kò gbé ìgbésẹ̀ kankan gẹ́gẹ́ bíi chairman gbogbo ètè mi ń sàkiri ìṣẹ́kọ́ ló yẹ kó wá sọ àbí bíbi workshop kan náà jọ wà àwọn kankan ló yẹ kó wá fẹjọ́ ìsùn. Ah, ọ̀gá ẹ ti ẹ tún gbọ́ ọ̀kan tí yà ìsọ ẹ gbọ́ ọ̀kan tó sọ. ẹ calm down ẹ ṣe sùúrù um, ṣẹ́rí chairman um, ẹ ò tí lè lọ báyìí ẹ ṣe máa ní láti dúró tiwa torí a ṣì ní àwọn ìwádìí bíi méjì mẹ́ta kan tá a fẹ́ ṣe. ọ̀gá no no no no wọn ti yín mọ́lẹ̀ o ah. no no no ẹ kàn máa ṣe dúró tì wá síbí ni ká fi ṣe ìwádìí bíi méjì mẹ́ta kan. Ah. Um, ah. so mọ́mí ìkà àwọn ọlọ́pàá ẹ máa wò mí ran ètò ẹ ṣàánú mi ojúbọ ẹ̀pà ojúbọ èrè ni ẹjọ́ ìlara ló wá di ọ̀rọ̀ yìí kí lọ́mọ mi jẹ́ fún wa. ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ yín yé mi gẹ́gẹ́ bí abiyamọ. <laughs> mi wà òkè ẹ fi mí lẹ̀. ok ẹ̀rọ. báwo lára yín. mi wà òkè. kí ló ṣẹlẹ̀. Ah, ara mi ò dáa. mo sùn síbí àwọn méjì wà mí wá lóòótọ́ ọlọ́run ò ní dúró fún ọ wọ́n dẹ̀ ní lálàáfíà láyé wọn torí ìyànà fi jẹ mí. àwọn ẹbí mi wà mí ń sè inú wọn pinnu náà tó mú wa bí Daniel Abrahamu wà nínú àjálẹ̀ ó wáyé ọmọ bẹ́ẹ̀ sì ní wá síbí káfí yẹn gbogbo tọ́jú kò sí ju mí gbọ̀ wọ́n náà fún mi ní twenty k wọ́n ní kí n lọ gbà ní rìsẹ̀pítọ̀ tí bá ti lọ ara tèmi ti yá mu ní ìdòwò mi o. mi mọ twenty k tẹ́ ń because èmi ò sí around nígbà tán fún yàn twenty k mi mọ bí twenty k wà. ṣé o sì ẹ jẹ́ jẹ́ bèrè bèrè kan lọ́wọ́ yìí ṣé ẹ̀ pupa báyìí nínú ẹbí yín ni bóyá jẹ́ bá ní fọ́tò dádì yẹn jẹun wò lórí fóònù ṣé ẹ̀ pupa báyìí nínú ẹbí yín ni abẹ́yẹ búra nítorí tó jẹ́ ọjọ́ pé ìṣẹ̀lẹ̀ búra ni tí bá mú yín lù gbogbo ara yín ajá bútẹ́bútẹ́ ni àmọ́ tó bá jẹ́ pupa ilẹ̀ pupa akọ̀dàrán jẹ kékeré ó tán ni ẹ bá dẹ̀ ti fi bí rọ́ọ̀bù rà á dẹ̀ kú mbẹ́ ẹ lọ bọ́ọ̀bù ọ̀gá yín kẹ́ fún mi lówó mi o láì tún mi lówó bàbá dábírú mo rò pé nǹkan ṣe yín kọ́ tí wọ́n kó lẹ̀tọ̀ ní kẹ́ẹ̀ fún mi yẹn twenty thousand lẹ́tí rẹ̀ ìwà àti búrẹ́dì fún mi ẹ má tún padà tẹ̀ ní o. ẹ pẹ̀lẹ́. ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́. well tí dókítà bá ti dé màá béèrè lọ́wọ́ wọn bí ọ̀rọ̀ twenty thousand bá ti jẹ́ ibi tó bá dẹ̀ fi twenty thousand sí wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ̀. kò sí wàhálà ẹ ti gbá wèrè lálejò ẹ̀rí bàbá láàrin ẹ̀ níbùn bí <laughs> yóò bá wọ́n yóò bá wọ́n ẹ̀rí bàbá láàrin ẹ̀rí bùn bí ẹ̀yẹ́ kàn jọ mí wò dánwò ló bí ọ̀kẹ́rẹ́ ẹ̀rọ pé bí mo tí mò ń ṣe ni gbogbo àsìkò tí mo sùn gbogbo nǹkan tó ń sọ ni mò ń gbọ́ àmọ́ tí bá jí lásìkò yẹn mo mọ̀ kí mo lè ya wèrè torí mi ti fàlánsì tán mi ti fàlánsì tán gbogbo fẹ́sítẹ̀bù orí mi lè ṣe kí ni ó lè lọ fọ́nká onímọ̀ṣẹ́ ọ̀rá farabalẹ̀ àmọ́ nígbà tí wọ́n fi padà jí ní àárọ̀ ọjọ́ kẹta ní àárọ̀ ìní gbogbo ẹ̀ ó sì tẹ̀lé mi papọ̀ mọ̀ra wọn ni mo fẹ́ gba owó mi o twenty k twenty thousand ọ̀nà fi ilẹ̀. àìrówó mi dàmú àfáwọn ara gidi torí mo mọ tó ṣẹlẹ̀ mo mọ ẹ má fẹ́ tẹ̀ mọ́lẹ̀ ní rẹ. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ẹ ṣàṣe àmọ́ tó wá ṣe ń bí àwọn nọ́ọ̀sì làgbà á máa yí wọ́ọ̀dù káàkiri wọ́ọ̀dù káàkiri àwọn aláfíà wo wọ́n máa fọwọ́ tẹ gbogbo ara píṣẹ́ǹtì wò kí ní píṣẹ́ǹtì àwa lé ẹjọ ṣọ́ọ̀ṣì pè fún yín ṣáyé jẹun ni èwo ni sí sí sí ẹs ẹs ẹs ẹs tẹ̀sí látàtàrọ̀ kí ló dé. ṣé bí òun ń pè látàrọ̀. pèmí fún kí ni. kí la mú wáyé kí la mú wáyé tá a fẹ́ mú lọ ọ̀hún sórí nílẹ̀ yorùbá téèyàn bá ń jẹun wàá pèèyàn wàá jẹun tó bá ní òun ò lè jẹ ìyẹn ti yàtọ̀ o dẹ̀ jókòó síbẹ̀ yẹn o ò gbàdúrà o ò pẹ́ nìkankan o dẹ̀ ń dájẹ́ a ṣe ṣì ṣì ṣì ṣì gbogbo tó ẹni ló ti fẹ́ jábọ̀ o o o o ò lóhùn la. ẹ̀ẹ́ mo ṣe rí yín ni o mi ìpè yín kẹ́ ẹ wá jẹun mi ìdẹ gbàdúrà sọ ń jẹ kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹ àdúrà tí mi ìdẹ gbà sọ ń jẹ mí oúnjẹ mi yẹn òun àfẹ̀tì ẹ̀yìn sẹ́ẹ̀fẹ̀ jẹ ni ah! ẹgbà òun <laughs> rè búrẹ́dì ni ẹ wà jẹ ẹ̀yin dẹ̀ wà ń bẹ. bẹ́ẹ̀ ṣe máa wá jẹ́ pẹ̀lú ọwọ́ yín tó wú kẹ́kẹ́kẹ́kẹ́ ìranu yẹn àtẹnujẹ ló máa bá yé yín jẹ kó ṣẹ̀ṣẹ̀ dìgbà tí bá bèè lọ́wọ́ yín pé kí lẹ ṣe àbí kí ló ṣẹlẹ̀ tó ń fi gbà yín lọ́bẹ̀ lọ́rùn bó ṣe ń dèrè kẹ́ máa jẹjẹ okú jẹ òṣì káàkiri kẹ́ máa bọ̀ láti klọ́ọ̀bù kẹ́rẹ́ bọ̀ lójú títì kẹ́ máa àgbáyé ẹbọ gbogbo àwọn ibi tí ṣòro àti dààmú tó ti ń dé báyìí nìyẹn ó yẹ jẹ́jẹ́ wò ah, wòran wòran wọ́rùn wọ́rùn wẹ́yìn wẹ́yìn gbogbo àwọn oṣù náà rè ẹ̀ tún lè ẹ̀ tẹ́ lè dìde kẹ́ bu búrẹ́dì àbí kẹ́ bẹ̀ wá ẹ̀ dẹ̀ fẹ́ fojú kòkòrò gbé wá dí búrẹ́dì lọ́wọ́ wa. mo fẹ́ kó tẹ́ náà ni tó o bá fi ẹ̀wà ìsílẹ̀ máa tẹ̀ lọ́rùn Hmm. máa jẹ ni o tún lè dìde máa láṣu máa tún padà wà máa tún jẹ ojú ẹ̀mí ẹ̀dẹ̀ ni o kú lè dìde aṣèrè burúkú. ẹ̀lò ẹ̀lò lọ́rẹ́ àníkò túbọ̀ tì díẹ̀ túbọ̀ tì díẹ̀ aláìlọ́pọlọ ìwọ ló ah, ah. kúrò lórí fóúnjọ. gbẹmí lékè gbẹmí lékè di mẹ́kò. ẹ má pè mí ẹ má pè mí mẹ́kò ẹ má pè mí mẹ́kò <laughs> mẹkáníìkì ni mí ẹ lè sọ pé gbẹ́mi lékè di mechanic ẹ má lo mẹ́kù. ó dá ń gbà yẹn ẹ kújọ́ mẹ́ta. <laughs> ọjọ́ kan pẹ̀lú a kì í rí yín lọ́dọ̀ wa mọ́. mo travel ni mo lọ China ni. ẹ lọ China ni. bẹ́ẹ̀ni. ẹ jọ síbẹ̀ lọkọ yá àti àwọn ọmọ náà wà. question yín pọ̀ jù. kí lè wá lọ ń ṣe ní níbẹ̀. ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀ ṣe ti gbọ́. mo fẹ́ mú àwọn nǹkan tí ẹ̀ ń lọ rà ń bẹ̀ ó ṣe jẹ́ kó jẹ́ irú nǹkan tí àwa náà máa ń rà kíní kan ni mo máa ń wá mi ò tí ì rí mi ò rí ń bì ọ̀rẹ́ mi kan ni ó máa wá túmọ̀ tó ṣe lọ́dọ̀ mi ó ti pẹ́ gan o ló fún mi bí ìpátá báyìí kò jọ bí ìpátá kò jọ bí ìbọ́sà báyìí ó máa ń kó gbogbo abẹ́ mi tán ni orí ẹ̀gùdẹ̀rú bí mi ò rí mọ́ àgbà tó ti já mi ò rí mi ò rí mọ́ ni mo ti ń wárú mi pé ṣé mo lè rí mi àbí mi ò lè rí mi mi ò mọ̀ bóyá ẹ̀ tarú ẹ̀. èmi ò tarú ẹ̀ ń tèmi o. ẹ ta bí dúrọ̀ ah, ah, bí dúrọ̀ sì la tó lè kó nǹkan tán. rárá mi ì tarú ẹ̀. kò sí wàhálà àmọ́ ẹ máa dọ́dọ̀ wa náà o ẹ máa eh, dọ́dọ̀ ẹ̀jọ̀ àmọ́ ìgbà tí mọ́tò ò bàjẹ́ so tí mọ́tò bá bàjẹ́ ni a máa wá sọ́dọ̀ yín but ẹ mọ̀ pé mọ́tò ò bàjẹ́ so ẹ má bínú. ó dà kó sí wàhálà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó dẹ̀ ní bàjẹ́. àmì o kò ní bàjẹ́ onígbà tó bá bàjẹ́ kẹ́ tó dọ́dọ̀ wa kò dẹ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run ó dàbọ̀ ẹ ṣé o ẹ ṣé gan all right kẹ́ take care. mi lè rí yín kí má kì í ni mo ṣe sáré mọ́ yín. ẹ ṣé wa tó bá jẹ́ pé mo kẹ́ ẹ ti máa dààmú odindi ọ̀sẹ̀ kan kiri ẹ̀rọ dọ̀ wá mọ̀ ẹ dúró ẹjẹ́ ó sí géètì o ẹjẹ́ ó sí géètì o ẹ ṣe mọ́tò ẹ bàjẹ́ mọ́tò ẹ bàjẹ́ àìwá sọ́dọ̀ wáìfù wa ní nǹkan kan yéè. kí ló ń wò gbójú òṣì sọ́ọ̀tù. mo dáràn wọ́n sọ yorùbá bíi ṣáínà hey hey hey hey hey hey hey kí ló wò ó gbẹ́jú òsì sọ ah, níbí ọlọ́ba yẹn kò níwọ̀ ẹ̀ fọ́ lójú ẹ wo ẹ má sùn lọ níbi tí mo wà yìí màá fẹ́ wò pa àìmọye tójú mi ti rí bí ọlọ́run má jẹ́ kó padà fọ́ ṣé yóò bẹ̀rẹ̀ bọ́ fẹ́ ti búùtù mọ́yàn lójú kọ́ fẹ́ rọ́ bùtù bọ́ lójú kó wọ́n ra bẹ́ẹ̀ díẹ̀ kó má dáràn jẹ màá wo dẹ́dẹ́ bílẹ̀nì ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ gbogbo ẹ̀ pọ́n lọ jésù ọkọ̀ ọjọ́. I think I am playing a dangerous game, leaving this guy alive. Àkókò you rí me? Tommy. ṣe ń sùn dọ́tọ̀. ó ń sùn lọ́wọ́ ok. tó bá ti jí ìyá pé ó lè máa wọ mr gbẹmílẹ́fẹ̀ òótọ́ ni àwọn drop twenty thousand naira àmọ́ balance mi kí ló dé five thousand tó kù nǹkan àbẹ̀rẹ̀ sọ fún mi pé ẹ̀wà àti búrẹ́dì tí mo jẹ àbáwọn omi kéékèèké tẹ́ ra fún mi mo fẹ́ mu mílíkì ẹ rà fún mi àbẹ sọ fún mi wípé five thousand yẹn òun lè yọ ọ́nù àbí five thousand lè fi rẹ̀ wà ti búrẹ́dì. Mr. Agbemileke eh, àwọn tí wọ́n gbé yín wá síbi nígbà tí àwọn ìwọ̀n àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tá a lè ṣe àti kò sẹ́ni tó máa padà wá fún wa lówó mọ́ inú ẹ̀ láti yọ five thousand naira. kò sí wàhálà mo ti gbọ́ ní ọ̀fíìtù ti yín ẹ̀yin ò mọ bẹ́ẹ̀ ṣe lè fún yàn nǹkan lọ́fẹ̀ẹ́ ẹ̀ẹ́dì ló ń jẹ́ tó mi lọ́fẹ̀ẹ́ àbí kí wàá sùn mí lọ́fẹ̀ẹ́ àbí kí tiẹ̀ wá sí tó bá wù mí lọ́fẹ̀ẹ́ kẹ́ fún mi lómi lọ́fẹ̀ẹ́ àbí kí létí ẹ̀ sùn mí kí ni mo fẹ́ wá sùn bí kí ni wà bí lọ́jọ́ ìwé oṣù tó dídí ọ̀sẹ̀ mẹ́ta. ẹni sùn ṣe rí condition tẹ wà báyìí kò fa kẹ́ máa pariwo tàbí kẹ́ máa stress ara yín ẹni láti rest. condition tí mo wà kò sí nǹkan kan tó lè jẹ́ kó wà pa ju kó fún mi ní five thousand kó wé lọ àbí kó jẹ́ kó wé wọ bí i fifty k kò sí lá, tó bá lè ṣe ibi tó ti sọnù ọlọ́run àjọ. bọ́dà gbé mi lékè ẹ pẹ̀lẹ́ kú tìyín ṣẹ́ẹ̀tì gbọ́ òun lè jẹ́ tó kà ó kù pé àbúrò pé. bẹ́ẹ̀ mi mi ṣe ń sọ owó ìdí kan èmi nǹkan tí mò ń wo tẹ́lẹ̀ mi ń sọ owó ìdí kan ẹ̀ka ẹ̀ka wo ó dín kan. ẹ̀ka ó dín kan. Hello babe. Ṣé mo rí pé bọ̀bọ̀ tó kí mi ń gẹ̀ tí mo sọ pé kí ló ń wò tí mo sọ pé kí ló ń wò tó ń wò mí tí mo ní kí ló ń wò yẹn? Ṣé o kí bọ̀bọ̀ yẹn mọ̀ mi ṣá? A ní bọ̀bọ̀ yẹn mọ̀ wá, mo rí bọ̀bọ̀ yẹn ní ẹnujọ́ mẹ́ta, ara dẹ̀ fún mi pé mọ̀ wá. Ó dàbí pé o get mi, mo ní bọ̀bọ̀ yẹn mọ̀ wá. Kí ni màá fẹ́ ṣe? ẹni pẹ̀lú ẹwà yìí mo ti fẹ́ ní ká lọ ka mọ́ bá ṣe ń lọ yìí ń àfi lọ ka mọ́ hospital sọ pé wà ní yes máa gba ojú ẹ máa gba ojú ẹ jẹ wọ́n máa wọ̀rì okay máa get back sí ẹ ẹ hold on má sọ fún Déolú o ọ̀rẹ́. ẹ lọ sí ìlú náà ẹ dàgbà gbogbo ẹni jẹ báyìí sọmọ kékeré ẹ̀wọ̀n ẹ ṣe sùúrù o. kí ló ṣe dádì ẹ̀tọ́ bẹ̀rù jẹ́ pẹ̀lú ìgbà yìí. ọ̀ má dá wọn lọ́rùn ó rẹ̀ wọ́n ni nítorí abẹ́rẹ́ ni wọ́n ṣe ń sunkún. ẹ gbọ́ torí abẹ́rẹ́ lè ṣe bẹ̀rù jẹ́ pẹ̀pẹ̀ báyìí kí ni. torí abẹ́rẹ́ nídìílé wa àìgbà abẹ́rẹ́ àṣàlù mi. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi ni màá fún yín lábẹ́rẹ́ yìí márùn-ún dẹ̀ ni màá fún yín kò ní dùn yín. márùn-ún sọ́dọ̀ mi yóò ní bíbá ni wọn yóò mú nígbà jẹ. ilé níbo àlọ ah, lé kankan èkó sílé àwọn ẹgbẹ́ mi ẹ fara balẹ̀ kẹ́kọ̀ọ́ pọ́sì. welcome ma welcome ma ẹ jọ kí là ní ṣe fún ma. ṣé ẹ mọ́jú mi. mo rí ojú yín láàrin àwọn òbí by like three days ago. Um, mo ràn patient àgbéwá yẹn tó wà ní wọ́ọ̀tù òun làwọn abẹ́rẹ́. wọ́ọ̀tù ẹ̀jẹ̀ fún mi ní a second. okay thank you. Tosin máa tó ga tó kù yẹn tó wà ní wọ́tún yẹn ṣó ọ yìí wà bẹ́ẹ̀. máa yẹn ó má dàbẹ́ ń gbọ́ sí discharge máa yẹn dókítà tiẹ̀ ní kó ní sùúrù fún èdè kó fi rest bíbá ó dẹ̀ nírọ̀ òun lọlé òun ṣe kí ni kò wàhálà máa yẹn ti pọ̀ jù. Um, sorry ma kí ló ṣẹlẹ̀ ma. Ah, ẹ jọ ẹ mọ ibi tí o lọ àtọ. a ah, mọ ibi tí wọn lọ ma but chikosi open no problem. Um, a kàn wá bíbá láti wá check náà Um, Ashabi, let's go. bẹ́ẹ̀ ṣe wò mí forty three years old ni mí ìbá dá kẹ́ ẹ̀ fún mi lóògùn ju kẹ́ ẹ̀ fún mi lábẹ́rẹ́ lọ ẹ ṣàánú mi. ẹ wo bí ẹ dojú ti yín ẹ dojú ti yín. jẹ́rìí. Àṣàbí. Kí ni ká ṣe báyìí? Kí ni láti get your boy down? Get her down? Yes. Is Mo that... believe with Tobo Boye Remi say. Is that what you want? That is what I want. Because Ori me. Um, Ibo ni ká Don't worry, let's go. Let her know. Sister, ẹ jọ̀ọ́ ẹ dáhùn, ẹ jọ̀ọ́. Oh sista ìtọ̀ ń gbómi mi ó lè ti tó bí wọ́n náà àti sista tó wà ń bẹ àmọ́ bóyá mọ̀mọ́ gan ni wọ́n tún sì wà ń bẹ. ẹ lọ sẹ́yìn kíọ̀sì kẹlẹ̀ tó ń gbà ẹ̀. ẹ̀yin kíọ̀sì kẹ̀ kí tó kí tó jáde kí tó ṣe èyí kọ́ náà ẹ sọ pé kí n máa lọ sẹ́yìn kíọ̀sì. ẹ ní sùúrù ẹ ní sùúrù ọmọ tó ṣe tán. ẹ má bínú gbọ́dọ̀ ṣe ń kọ́ kí n tẹ̀ fọ́ ní ìmọ̀ bóyá gbẹ̀rẹ̀ ìgbẹ́ olómi ni mi dẹ̀ mọ̀ bóyá oníyẹ̀ rẹ̀ jẹ ni ó bà mí lẹ́gbọ́n. àbúlórí burúkú ni yín ni ṣé ìyórí pé fí mẹ́tọ̀ lẹ̀ síná kan sí bíbá yìí ni àwa wíkẹ́ ẹ̀gùn bíi lára ẹ̀gùn bíi òpó ná ẹ ẹ ìbọn ṣe rí wọ́n rí rádaràda òṣì. ẹ kò ṣe kẹ́kọ̀ọ́ ní burúkú yìí kẹ́kọ̀ọ́ ṣe kú ẹkú wẹ̀rẹ̀ náà bó ṣe rí wọ́n gùn bì kínní. Ah! ẹ gbọ́ ṣé lóòótọ́ ni mo gùn bíi ládà ṣé o tún mo bílèrè lò dáhùn àbí gbogbo oògùn tó ń fún mi àtàbẹ́rẹ́ tó ń fún mi ṣọ́ ti gún ọ̀rọ̀ kú lára mi ni nítorí mo mọ èsì tó yẹ kí n fún ẹnì kankan nù yìí o èmi kò sí wàhálà ẹ wo ilé bí àgbàmọ́lẹ̀ èṣù tó ń sọ pé mi gùn bíi ládà. elédùn àmọ́ pé ọ́ jẹ́ kó orúkọ mi rò mí káyé mi nítumọ̀ kírege tèmi ò láyé. ìyá gbémilékè mo ń dáàmú púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ yorùbá dẹ̀ sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹ nínú lọ mọ ọkọ mẹ ò kú o ọlọ́run ní jẹ́ kó kú bọ tó ti sọnù tó láàrí ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ kó nù gbé ibi tí mo ti wá ń ṣe wàhálà kiri tí mò ń dààmú kiri máa ń kọ́ wá àjọ lọ primary school láyé àtijọ́ ni very brilliant ó mọ̀wé gan àkànrí mọ́ ni ah. kó parí school aṣọ ọlọ́run ní tó fẹ́ fi ṣe hmm. mo kàn pàdé ọ̀rẹ́ wa kan Julius ló bá ní a ah, tẹ́mi ọ̀rọ̀ ti gbẹ̀ngà mọ́ mo ní gbẹ̀ngà ti pẹ́ mi ṣé ó ti kú ó ní kò kú bó ti di spiritualist tó rínú tó ròde ó mọ̀ pé tóbìnrin máa bí ọkùnrin tó bá lóyún oṣù kan àbóbìnrin ibẹ̀ ní ẹ̀mú mi lọ ó bá ní hàn nǹkan kékeré oníṣègùn ọmọ bíi jàǹwé ṣe máa ń gbé mọ́tò tó máa sọ lẹ̀ gbà sẹ́nu ọ̀nà yẹn ó ní bẹ́ẹ̀ ni kí ni ẹ ṣe máa gbé gbémi lékè láti bí ó bá wà tó máa sọ síwájú ẹ̀ pọ̀ tó bá balẹ̀ gbà sọ́mọ òtún ní kú. ó lè kú ó ní rọ́bà ọ̀run wà lára ẹ ó ti lẹ̀ mọ́ lára báyìí ó kàn bá bọ́ọ̀lù ẹni kò sí tó máa ṣe <laughs> àwọn náà bá ń sin ni so wọn wá ní kàlọ́ twenty thousand wa pé twenty thousand yẹn ló máa fi ṣiṣẹ́ yẹn torí ó jẹ́ mi ní o ó wá ní tó a bá ti wá padà rí ọmọ wa tọ́ tó bá ti dé ìta bá wá fẹ́ fóun kà sọ ó dẹ̀ ní mi ò gbọ́dọ̀ fowó ara mi ṣe ó ní ẹ̀jẹ̀ ẹni yẹn tó tara ẹ̀ jáde òun ni ó gbọ́dọ̀ mú yẹn wá kò tẹ̀ ní ìwọ náà ni ó kulẹ̀ jẹ́. ẹ wo ẹ wo bàbá péjú kò sówó lọ́wọ́ mi báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kúkú mọ orú òwò tí mò ń ṣe àsìkò yóò ṣe òwò èso tó bá ti gbẹ́ ńlẹ̀ bá wọn ò ní rà lọ́wọ́ èèyàn owó pọ̀ lómi báyìí. ibi à ń wíre o wọn lọ máa lè bàbá ẹ ń kọ ó débi ọ̀rọ̀ kù sí náà ibi ọ̀rọ̀ kù sí náà o kápẹ́ mi nìfowó ara mi ṣe màá ti ṣe o. bẹ́ẹ̀ ni kò sówó lọ́wọ́ mi àfi owó tí àwọn ẹgbẹ́ ìràwọ̀ òwúrọ̀ máa ń dá sí mi lọ́wọ́ ní sunday sunday kó dẹ̀ pé twenty thousand gan bíi seventeen thousand five ni tí n bá ní kí n kó yẹn gan lẹ́sìn tó bá di sunday tán ní kí n kówó ìwà kí ni màá sọ fún wọn. ìwọ obìnrin dẹ́ ló fẹ́ràn ọmọ ẹ̀ ó dẹ̀ lábẹ́ amagídí ni ọ́ ṣé àwọn ìràwọ̀ òwúrọ̀ tó ń bẹ̀rù ṣé o fẹ́ kó wá dá ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ẹ̀ kó wá bẹ́ẹ̀ sọ fún ọmọ. olóhùn ni jẹ́. ṣé bí wàá dẹ́ seventeen five yẹn wá two five tó kù bóyá o fẹ́ ta chair ni o àbò fẹ́ ta television àmọ́ tá a máa ṣe lọ́wọ́ ní kò lọ kó wọ́n jàre. kàṣẹ pápápá. kò tó nìyẹn gan-an. ẹ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ìwé wá ẹgbẹ́ ẹgbẹ́ yìí. lẹ́mi lẹ́mi lẹ́kẹ̀ ọkọ mi. Ah! dúró díẹ̀ ṣẹ́gun ní kò bàjẹ́ sọ́ni bàbá lórí yẹ sọ́ni bàbá lórí yẹ kò bàjẹ́ sọ́ni yẹ lórí yẹ sọ́ni burú jọ́ni bàbá lórí yẹ. kílódé. ṣé búrọ̀ náà mi ni mo dínà mi dé ni. àwọn fi fi lẹ́yìn tí wọ́n jí mi dé ṣé mi ni mo kọ́ jí mi dé ni. wọ́n ní wọ́n ní mo tẹ̀ di ọmọ kan wọ́n nọ nọ nọ mo tẹ̀ di ọmọ mi mú ni ẹ̀ẹ́dẹ̀ wà náà mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbólúwẹ̀ ẹ̀rin ni àrè lọ. ẹ gbàgbé ìdíwọ̀ náà ló tẹ̀. èmi ò tẹ́ ẹni tí kankan rí. sọ́tọ̀ tèmi tó wọ́n lójoojúmọ́ yìí. èmi ò tẹ́ òwe yàtọ̀ bọ́dẹ̀ àbí ti kọ̀ọ̀dọ̀ òkú kọjá. ẹ máa dọ̀dọ̀ gbẹ́mí sọ́jọ́ kọ́kọ́ nínú kọ́ sọ́hún àpò àbá lọ́rọ̀ ó tẹ̀lé ó tẹ̀lé ó kọ̀wé ìní òsì náà sáré mèrè náà ìní wẹ̀rẹ̀ ìní orí burúkú lórí wọ́bí wọ́bí kọ́kọ́ lọ mú seventy five yẹn wá sìn. owó kí ni pàjọ sọ́sìsì tó lọ mú nulẹ̀. ṣé nítorí ọmọ tí mo ṣe fẹ́ kó owó lẹ̀ ló ti dé yìí kí ni mo tún fẹ́ lọ́wọ́. owó kí ni nǹkan ẹni kọ́ lọ́mọ àjọ kí ni oṣù kẹ́yìn. owó kí lẹ́ni kọ́ lọ́mọ àtọ́rí kí ni. ìwọ ń sọ̀rọ̀ pé ọmọ tó fẹ́ torí ẹ̀ ṣùgbọ́n tí mo lọ síbẹ̀ yẹn eh. mo ná twelve five kan owó registration mo ná ten thousand tí mo fọ́ boys kí wọ́n kó yẹn lọ́nà. owó lọ sọ registration sáwọn tó jìbìtì jẹ́ lẹ registration fàbí kí ẹ jọ mo ń béèrè máa kan níbi báyìí mẹkáníìkì ni wọ́n ga báyìí. tó ga tó ga tó ga tó ga ẹ dẹ̀ rò pé bí ni. ó ga báyìí. Ah. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ kí ni kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ kí Um, ẹjọ mẹkáníìkì kan tó ga báyìí là ń béèrè ó wà lára oúnjẹ bíbá. Ah, ọ̀gá nìyẹn ọ̀gá mi ni wọ́n ẹnu bí ọjọ́ mẹ́ta kan yìí báwọn kan ṣe wá ní ẹ̀tọ́ wá gbé wọn ìbọn náà fi gbé wọn kúrò níbí àti ìgbà yẹn láti ń wá wọn táàrí wọn àwa wọn táàrí wọn àtúgbọ̀rọ̀ wọn sọ hospital àwa wọn lọlé àárí wọn àárí wọn. àwọn kan wá fi ìbọn gbé kúrò níbí báyìí. Oh, ok ewa ẹ let's go. Um, hold on baby àti lè lọ um, gentle guys n tó ṣẹlẹ̀ ni wípé company ńlá kan làwa ti wá síbí báyìí um, yeah a dẹ̀ ti gbọ́ information lórí ọ̀gá yín yẹn gidigidi gan pọ̀ mọṣẹ́ gan um, n tó ṣẹlẹ̀ ni wípé a fẹ́ gbéṣẹ́ ńlá kan fún wọn a dẹ̀ mọ̀ ipọ́n máa lè handle ẹ̀. wọ́n ṣe dáadáa um, mi ò máa tẹ́ bá mind ṣé mo lè drop nọ́mbà mi tán bá dé kẹ́. Ah, ẹ mú nọ́mbà yín wá máa fún wọn máa fi jíṣẹ́. ọjọ́ ọ̀pọ̀ ẹ̀ ló gbà ló gbà ló gbà ẹ pẹ̀lẹ́ ra. thank you one year number one year so tó bá ti dé kẹfẹ wa. Ah! thank you very much. màá fi lé wọn lọ́wọ́ wọn á pè yín fúnra wọn. okay. Yeah. ẹ ṣé o màá fi jíṣẹ́ màá fún wọn. thank you. wọ́n máa kọ́ yín. ok. ẹ rí. orí ọ̀gá sọ ni. olóhùn ìlú ẹ mo ti bá sọ pé ṣé wọn ò ju ẹlẹ́nu ni nígbà tí wọ́n bí ẹ wọn ò fàkísà oṣù ju ẹlẹ́nu ni. láì mọ̀ pọ́n fore wá gbé mi lókè kiri ni jíjíjíjíjíjíjí olúmọ̀ kí n máa sọ̀rọ̀ ju kàyáyé mi o. ẹ wọ́n tó máa ṣe ìwọ ọmú bẹ́ẹ̀ lè fẹ́ mi èmi àtọ́jú ẹ̀ máa pè wọ́n ṣe mọ̀ pé mi lọ́mọṣẹ́ wọn èmi lèmi á fi lé wọn lọ́wọ́ ṣe gbọ́ ojúlẹ̀ fi rí ètè yín ò bá. bí company. ẹ pẹ̀lẹ́ o ẹ rọra o mi gbọ́ hmm, ẹ kọ ẹ ṣe ẹ ṣe ìsìn náà ní kẹsẹ̀ máa béèrè pé ẹ kọ́ ọjọ́ mẹ́ta wọn wò lúwẹ̀ ẹ̀kọ́ wọn ti pààyàn náà ni ẹ ṣẹ̀ máa rí ẹ̀rín ní kan ti máa rin. ọjọ́ kan pẹ̀lú jàre báwo ni pẹ̀lẹ́ jàre ẹ pẹ̀lẹ́ mo kò sí náà nà máa fẹ́ wé ẹ ọjọ́ mẹ́ta ẹ ọjọ́ mẹ́ta àbòsí náà nà kúkú fi ń kún ọlọ́run á mú gbogbo yín ni. dókítà jòdè o káàbọ̀. n rò kórí ẹ dàrú sa. wàrà ọjọ́ káàbọ̀ sọ ọ̀dọ̀pọ̀lọ rárá ni àjọ ẹ̀wò ni mo lọ orí sábìlì bàgì lọ́wọ́ bìrẹ̀ bó sì mí dé airport tó fi sọ fún mi pé káàbọ̀ káàbọ̀ káàbọ̀ káàbọ̀ láti bo láti police station. ṣé bí mo kí ẹ ni. ẹ wo wo wo gbẹmí lẹkẹ àbí kílọpẹ jọ máa máa máa tún wá ṣe tiẹ̀ kó bá yàn bí o máa fi kó bá yàn bí o àkúmẹ ni o ṣe. kí ló ń ṣe wọn. kò yé mi ọgá kábọ̀sà ìbànújẹ́ ò ní kàn yín mọ́ mo miss yín gan. ṣé torí yẹ torí yẹ òbúrú. kí ni kí ni ẹ má dá wọn ló jàre ọ̀gá ọ̀gá ẹ má dá wọn lò kò tí ì pẹ́ nísìnyí tí àwọn kọ́ńpìlì ńlá kan wọ́n gbé mọ́tò wá wọn láwọn ń béèrè yín pé àwọn fẹ́ gbéṣẹ́ fún yín wọ́n wá kọ nọ́mbà wọn lẹ̀ wọ́n ní tẹ́ bá ti dé pé kẹ́ kọ́ọ̀lù àwọn. wọ́n láwọn fẹ́ gbéṣẹ́ ńlá fún mi. bẹ́ẹ̀ni mo wà bẹ́ẹ̀. ṣé pé mo kúrò nínú wàhálà mo fẹ́ bọ́ sínú ìgbádùn ni. ìgbádùn lóríire ni okú oríire. ṣé pé mo kúrò nínú ìṣòro mo fẹ́ bọ́ sínú oríire. wàláì tàláì oríire ni. nọ́mbà wọn dà. fún un nọ́mbà àwọn dàwọ̀ sí wọn ní kírẹ́dìtì lórí fóònù ẹ. má bẹ́ẹ̀ rà. wọ́n ní kẹ́ pa àwọn tẹ́ bá ti dé pèpè wákàtí pèpè. tàlélẹ́. ìbọn ó rò pé olè tẹ́ mi lọ́wọ́ kó sá lọ mo dá ìmọ̀ ìwọ mò ń dúró dé. yé ẹjọ́ mi yé ẹjọ́ mi yé yé yé. dára yìí rè é.

nọ́mbà tó bá ṣe é lórí ìwé ìwé tún jẹ ó tán ayé wa ń táwù hmm, ó tán ọkọ ni fún ẹnu ẹ ń dùn àwọn tó ń ba ayé ẹ jẹ nìyẹn. ọ̀rọ̀ ah! sí orí òkè ṣègbọ̀nmi gbogbo kó o kún fàdúrà gidi ó bọ́ ní ogun kan ó ah! ní padà sí ogun kan wà náà ìwé dé mílíọ̀nù mi. ìwé padà jẹ lórí. ewa ẹ ẹ̀mí mi sọ fún mi pé bọ̀bọ̀ yẹn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ara ń sọ̀rọ̀ fún mi pé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ló ṣe ń sá pẹ̀lú nǹkan tí mo dẹ̀ ń wò yìí tó bá kọ̀ǹtínú báyìí mo lè lọ ha. ẹ ló lójú mi ó dàbí kó o sá fún nǹkan tí o lè bó dẹ̀ ṣe ń sáì dí olú àpàdà mọ̀ tí dí olú bá dẹ̀ mọ̀ òbí tírì ẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé èmi àti dí olú wa sí ní kákọ́s kan náà ṣó ti yẹ èmi àwò pé bọ̀bọ̀ tà ń lè jẹ́ ká fìrì ẹ̀ kó rí ẹ̀ tó kó máa lọ́ ń lọ tiẹ̀ kí wọ́n náà máa lọ tó wà ní mind mi tí mo ní kí n sọ fún ẹ nìyẹn yes filẹ̀ jẹ́ kó máa lọ wò let's go let's go. ẹ wá no wọnú mọ́tò let's go. eléyìí tó ṣẹlẹ̀ ìgbọ̀ngàn ló jẹ́ kí mo pàyé ṣe mí o. àdí ò ní ṣe é yé sọ bẹ́ẹ̀ mọ́. ẹ jẹ́ sọ̀rọ̀ tèmi tán o. mò ń gbọ́. bóyá ẹ mọ̀ pé nǹkan ń ṣe mí ni. ọ̀dà ah, mò ń gbọ́ ẹ o. téèyàn wọnú kan tó kó sí mi ẹ rántí tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí. mo rántí wọ́n fún mi ní five thousand mo jíjẹ́ tán téèyàn bọ́ sínú nǹkan tó ń jẹ mí tí mo dẹ̀ wò pé ọlọ́run jẹ ìyanu bọ̀ mo ní kí n lọ́jọ́ kejì ó lájọ́ fàdé oṣù pé máa jẹ́ǹjì ẹ́ǹjì mọ́tò kan mo ló ti mọ̀ pé lórí ẹ́ǹjì yẹn máa rí mi àgbáyé lọ́wọ́. yẹ kúkú mọ jàre mi ò ṣe sunkún yìí gan wọ orí tèmi gan wú ń sọ̀rọ̀ bá fẹ́ kú sọ̀rọ̀. mo fẹ́rẹ̀ dé. wọ́n ní mo tẹ́ni lórí ikọ̀ tí mi ìbọn wọ́n tí mi ìbọn ṣe wọ́n mi mo ṣe jìyà torí ọ̀nà ṣoṣooṣù wá jẹ́ pé ọjọ́ tí mo ti wá padà sí mi yẹ lẹ́yìn pé a lọ gbàdúrà gbàdúrà àgbàfẹ́ kú tí wọ́n yẹ kó jẹ́ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní ìwé wọ́n tún fún mi ní nọ́mbà ìwé tí màá bọ̀ ní kọ́ńpìlì lákọ̀ wá yíyẹ wèrè tún jẹ́ nọ́mbà. láì ṣe búrẹ́dì. wèrè jẹ nọ́mbà ah, wèrè jẹ nọ́mbà ẹnì kan ti sọ bẹ́ẹ̀ ó lẹ ti sùn jù. èmi sùn. ọlẹ́dàgbẹ́ kásẹ̀ sùn gírí. ah ó lẹ́ràn ọrùn lórí ọ̀rọ̀ mi ó lẹ́yìn sùn ni o ó lẹ́yìn sùn jù lórí ọ̀rọ̀ mi tí ó bá yẹ pé sùn jù lórí ọ̀rọ̀ mi mí ni máa kó sínú kan kí n máa bọ́ sí mi o láì ṣe pé mi ò mọ jẹ́ mẹkáníìkì ìwé ni mo fẹ́ lọ ka ìdí mẹkáníìkì ni mo bára mi. mi ò ọrùn mo gbàdúrà lọ́sọ̀ àti lóru ìwọ ọlọ́wọ́ ó dẹ̀ rí mi o gbogbo ìgbà ni mò ń fọ́ gbàdúrà ni mo ń gbàdúrà ni mo ń gbàwẹ̀ lórí ọmọ mi o. kò sí wàhálà máa lọ wá nǹkan jù torí ọ̀rọ̀ ara mi kí ló fẹ́ lọ wá wá èmi ò fẹ́ kẹ́lẹ̀ máa tójú bọ́lé owó mọ̀ mí o. lẹ́rù <laughs> eh, mi ò lọ́bi kankan mo fẹ́ lọ ṣù mo fẹ́ ṣù mo fẹ́ ṣù mo fẹ́ ṣù eh. mo fẹ́ ṣù tó owó ti sú mi tí mo lè gbà mí tí mo ti fẹ́ lọ ṣù tí bá gbà lọ bí tó bá wù. Ah, ẹ má tún lọ má tún lọ jọ torí mo fẹ́ abirú kí lè lè bá ìwọ lọ ṣàánú mi. elédùn àmọ́ pé ọ́ jẹ́ korúkọ mi rò mí káyé mi nítumọ̀ kírègé tèmi ò láyé elédùwà mo pè ọ́ jẹ́ kó orúkọ mi romi káyé mi nítumọ̀ o kíre jẹ́ tèmi o láyé nítorí gbogbo ire látọ̀dọ̀ rẹ ló ti ń wá kábíyèsí. ìyá wa nínú olúwa ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ẹ má jẹ́ káyé sọ pé kò tọ́ dì mí ẹ má jẹ́ kí ọmọ mi wáyé asán ẹ wo ogun ipá o tó bá di wípé o ti fẹ́ máa mókè báyìí kó ṣe orin báyìí wàhálà máa dé ni àgàgà kó máa kó owó ìjọ kínú wa máa dùn pé ọlọ́run ti ń ṣe ìyanu ìdààmú tí ó ju agbára wa yìí lọ ṣe ló máa bẹ́ sílẹ̀ ẹ jàánú mi ẹ jẹ́ kó náà jẹ́yàn. ìyá wa lóru mọ́jú àárọ̀ yìí olúwa fi àwọn nǹkan wọ̀nyí àṣẹ nípa yín ni bẹ́ẹ̀ ni ìyá wa ṣe lè gbà wẹ̀ má gbà tó bá jẹ́ nípa títí ọmọ mi yìí ni o èmi àgbà o arákùnrin ẹ̀yin kọ́ àgbà. ó máa gbà ó máa gbà kí ni ó máa gbà ó máa gbà kí ni kí ni mo fẹ́ gbà gbogbo ogun tó gbogbo ìṣòro àtogun téèyàn bá ní ṣé gbogbo ẹ̀ lọ ń gbàwé àtàdúrà sí àwọn ò lè gbàdúrà fún mi ó ní jọdọ kí n gbàwẹ̀ kí àbá tiẹ̀ fẹ́ gbàwẹ̀ àwẹ̀ ọlọ́jọ́ mẹ́rin lè yàn àgbà. ìyá wa àwẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ twenty one ni o. ah twenty twenty one days. bẹ́ẹ̀ni. àwẹ̀ twenty one. kí ló mú ẹ. twenty one kí ni. kí láriwo báyìí. ẹ wá ẹ ṣe fi mí sínú òkò kí ni o. kí n di Daniel kẹ́ni kí n máa bá kìnìún ṣeré kí n kúkú kú láti bẹ̀ èmi àgbà àwẹ̀ twenty one days fún kí ni. kókó nǹkan tí àwọn wá sí ní fún òní wípé wọ́n lẹ́ẹ̀rí ìràngọ́. ipe máa ń rọjọ́ wájú èèyàn ẹ̀dẹ̀ máa ń rí oògùn tó ń bọ̀ ogun tó ti ń dàbí bọ̀ tí gbogbo ẹ̀ fi ń bọ́ mọ́ mi lọ́wọ́ kẹ́ ẹ bá wa wò pé kí ló fà á. bóyá nínú àwọn bọ̀dà sáfì àbí bọ̀dà jáde. àbòmọ́ dúdúdú alábẹ́ fún pọ̀ ìyẹn dírímà ó sì dẹ̀kọ́ jẹ́ pé kan ní wọn ló ń ṣe mí òtórí ẹ̀ láṣẹ wá síbí ẹ wá ní kí n gbà wẹ̀ twenty one days èmi ò lè gbà o. ṣé ẹ fẹ́ gbọ́ ọlọ́run gbọ́ mi lè gbà wẹ̀ thirty minutes. Ah. bẹ́ẹ̀ ni mi ì lè gba three minutes ó ṣe é ṣe kí n jí láàárọ̀ kùtùkùtù kí n má rántí jẹun títí dáago kan o. àmọ́ kí n mọ̀ kí mo fẹ́ gbà wẹ̀ kí mo gbogbo fẹ́ gbàwẹ̀ ọlọ́run máa já ní two minutes tí n bá bẹ̀rẹ̀ ní ten àárọ̀ máa já ní ten o oh five èmi àwọn èmi ò lé mi ò lé mi ẹwọ gbogbo inú mi ti láwọ ẹ bá wa wò ni o ẹ wo kókò dáwọ àbí fún nìyẹn o bóyá kẹ́ ẹ fẹ́ ká lù mẹ́ta pa ká fi wo ẹni tó ṣe mí. gbẹ́nu ẹ sọ̀hún gbàre gbẹ́nu ẹ sọ̀hún iwájú ta ló rọpò wà. nígbà tó ń pariwo tó tó bá ṣé o mọ̀ pa ọ̀pọ̀ èèyàn ló jókòó síta yẹn tó fẹ́ rí wọn wọn á máa gbọ́ bó ṣe ń pariwo ẹ níjó tó ti ń jóúnjẹ yìí náà ṣé o kúrò nínú ogun ta torí ẹ̀ kó wá sí àyè. tó bá ti jó ní twenty one days ní kọ́ńjọ̀ dá mi. arákùnrin kò sí nǹkan kan téèyàn lè ṣe ní nílé ayé yìí tó ju àwẹ̀ àtàdúrà lọ kò sí bí ogun ṣe lè le tó téèyàn bá gbàwẹ̀ tinútinú tó fi ọkàn sí olóyún gbàdúrà ẹ kí wọ́n sọ fún yín o àwẹ̀ tẹ́ máa gbà kí ṣe pé ẹ máa lọ sílé yín ẹ máa lọ gbàwẹ̀ àyíká yìí lẹ máa wà tí mo dẹ̀ máa fún yín lẹ́sẹ̀ bíbélì tẹ̀ dẹ̀ máa fi gbàdúrà. òun ni pé kí n lọ gbàwẹ̀ twenty one days dandan ni pé kí n gba twenty one days ẹ fẹ́ gbọ́ tó bá jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ náà lógún yẹn ń dà mí láàmú tó dẹ̀ jẹ́ pé dandan dandan ni pé máa gbàwẹ̀ ẹ wò kógun ayé mi kó gbójú kógun ayé mi kó sẹ́ńpẹ́ ẹ yọ̀ǹde ìgbà àtogun ayé mi mi lè gbàwẹ̀ ni mo sọ́ọ̀rì ẹ jọ. ní ìtẹ̀lẹ́gbà twenty one ẹ lè gbọ́jọ́ mẹ́ta tinútinú yín tẹ́ bá finú sí i tẹ́ gbàdúrà ọlọ́run gbàdúrà ọlọ́run gbàdúrà fasting and prayer is the best thing in life the bible says if you can pray you fast you believe everything will work fine. ìyá ìsọ Yorùbá kò yé mi ó tún fún òyìnbó pọ̀ fọ̀ it's the big thing it's the big thing mi ò gbà wẹ̀. mo máa fún yín lẹ́sẹ̀ bíbélì kan tẹ máa kà tẹ máa fi gbàdúrà tẹ máa fi gbàwẹ̀ mo dẹ̀ mọ̀ pogun aṣẹ́. Mm, ẹ̀ǹtọ́ ayé jẹ kò sínú wípé ẹ̀wù ẹ̀fílẹ̀ o ọmọ mi ni o bàbá gbàwẹ̀ twenty one days ẹ jẹ́ kó máa sùn kó máa jí kó ń wà lálàáfíà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ò lè bá mi gbàwẹ̀ ẹ lè bọ́ yín gbàwẹ̀ twenty one days ó dà mo lọ sà. dandan ni mo gbọ́dọ̀ gbàwẹ̀ káyé mi dẹ̀ bàjẹ́ síbí ẹ wo mi ò ní ṣòro kankan mọ́ mi ní ṣòro. ìṣọ̀lá adébáyọ̀ fm kò lè gbàwẹ̀ o ó ló lọ sá o ẹ gbà lógún èyàn tí ò lọ́gà kò ń gbàwẹ̀ o ọláwọ̀ lọ́sà ní ìgbàwẹ̀ ní ìgbà èmi náà lọ́sà mí ní tẹ́lẹ̀ mo ti ní báyìí mi ní tẹ́lẹ̀ ó ti develop ogun ayé mi jó ṣọ́ọ̀kì mi náà sí. Sir, <clears throat> with all the quotations I have here with me, sir, we have the sum of twelve point five million naira, sir. Ọ̀gá, ó pọ̀ lè zu ọ̀sà ẹ̀yin lè ní ẹ̀yin lè pè wá ká wá fún yín ní report mo sọ̀rọ̀ ẹ fún mi lésì òun náà sọ̀rọ̀ ẹ respond sir ó pọ̀ lè sọ̀rọ̀ sir. come in. ah ọ̀gá there is a problem. láàrin kí ló dé. i mean there is big problem. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. àwọn family ẹ̀ ṣe pè mí tán sí kí ló ló dé. they are giving me trending voice on phone. god when anything to bá take àwọn làwọn máa fún un even kó jẹ́ two good years àwọn máa gba properties lọ́wọ́ wa. two good years. like seriously. <laughs> ní after ti complete ná two hundred and seventy million naira god sọfẹ pa mí ni kí ló ń fẹ́ ká ṣe láre láre láre sọ̀rọ̀ náà think for me kí ni kò tá fẹ́ ṣe kí ni kò tá fẹ́ ṣe báyìí jọjọ jọ tó lọ. oh oh. I think the best thing pe ká lọ sí court. oh that is senseless court care. documents da kí wọ́n fẹ́ fi fight in court ah ah Lanre can't you go back to them or can't you call them kó o sọ pé kí ni kan tó fẹ́ jẹ́ ká ṣe yàtọ̀ sí pé ó fẹ́ gba property yẹn lọ́wọ́ wa kí ni ká ṣe báyìí ẹ eh? ṣé company fẹ́ lùsà bí owó yẹn ni ẹ. Eh? Eh? Okay, please take it Okay, okay, okay, okay, You can go, please. Ah, Lanre, Lanre, sọ̀rọ̀ náà. Sọ̀rọ̀ náà, tó bẹ́ẹ̀ ká ṣe gbogbo. Just talk to me, use your brain you have to calm down. calm down fún kí ni ọpọlọ mi ọpọlọ mi àti gbogbo agbára tí mo ní náà mo ti lò for the past a year láti jẹ́ kí Kini yìí kó má come up again kí ló bẹ́ẹ̀ kì í ṣe báyìí kí ló bẹ́ẹ̀ kì í ṣe. oh my god. ẹlẹ́dùn àmọ́ ọ́ jẹ́ kó orúkọ mi rò mí káyé mi nítumọ̀ kírègé tèmi ò láyé. ẹ madam ẹ ma ṣe láti bí eight months ago náà ni mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ṣé wá rí láti bí five months ago ni àwa gan ti wà nídìí ọ̀rọ̀ yìí ó dẹ̀ ti ń le gidi gan tí ó bá ṣe pé connection ta ní pẹ̀lú gbogbo power iléeṣẹ́ wa ló jẹ́ ká máa suppress matter yẹn tó fi di àsìkò yìí ìbá get out of hand ṣe rí ẹ kí n jẹ́ kí ọkàn yẹ yín ọ̀rọ̀ yẹn ti fẹ́jú gidi gan ó dẹ̀ ti le àárọ̀ ẹ̀ náà tó wá pè mí wípé kéèsì yẹn ti kọjá nǹkan tá à ń rò ṣe rí pátínà mi tó jẹ́ ọkọ yín tó kù ọwọ́ wọn ni document tí à ń sọ̀rọ̀ yìí wá tó worth two hundred and forty million naira tó jẹ́ property ti complain wa rà wọ́n wá jẹ́ kó yé mi pé tá a bá ti lè present document yẹn àwọn máa gba property yẹn padà ah madam property tá à ń sọ̀rọ̀ ń pa yìí ó worth two hundred and forty million naira ṣẹ́gbà tí wọ́n ti kọ́kọ́ wá èmi rò pé ṣe náà fẹ́ owó sí ni mo láti bribe with another thirty million naira owó tá a sọ ń sìn tí ń di two hundred and seventy million naira madam ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ̀yin náà lè lè help wa ikọ̀ tẹ́mi kàn ti torí ẹ̀wà tẹ̀lé ṣe fèmí sìn ni pé bóyá kẹjọ mi ìpá láṣẹ fún yín o mo kàn wò pé kẹfì help company wa ni ká má lose àdúró bẹ́ẹ̀ bóyá kẹ wọlé kẹ bá search gbogbo nílé bóyá lè rí document tí ọkọ yín sign nígbà tí wọ́n fẹ́ ra property yẹn bẹ́ẹ̀ ẹjọ torí ọlọ́run ẹjọ ṣe rí thirty million tó ti ẹ̀ tí mo fún wọn yẹn èmi rò pé bóyá um, èmi rò pé bóyá wọ́n fẹ́ wo sí mi ṣùgbọ́n àwọn fámìlì mi tún ti dìde lórí ẹ̀sìn ní dọ́dọ́dọ́dọ́ sẹ́ àwọn fẹ́ gba ilẹ̀ padà lọ́wọ́ wa kò pè é kò dáa má ìka lù sí àbúrò bẹ̀yẹn ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi wọlé kẹ bá mi wò bí ẹ lè comrade ah, tí bá ní pé gbogbo ọ̀rọ̀ tẹ̀ sọ yìí póyè mi irọ́ ni mò ń pa fún yín because kẹ́ tó wá ẹ ti pè mí kí n bá yín wá document mo ti túlé upside down mi ò rí document kankan tẹ́ ń sọ ọkọ mi ò ń fi nǹkan kan pamọ́ fún mi tó bá jẹ́ pé ó mú document kankan wálé ni definitely ó máa sọ fún mi tó bá dẹ̀ mú document wálé ká ní pé òkè fine ó gbàgbé láti sọ fún mi pé òun kó nǹkan kan wálé it can't be outside the four walls of this house inú ilé yìí náà ló máa wà mo ti tú everywhere mo sọ fún yín pé mi ò rí kẹ́ tó tún máa bọ̀ yìí ẹ tún ti pè mí mo ti tú everywhere mi ò rí document kankan kó ṣàṣe pé mo fẹ́ gbé document jẹ àbí mo fẹ́ lọ claim property tẹ́lẹ̀ rà ó kọ́ mi ò mú document kankan wálé kò dẹ̀ possible kí n sọra mi di document. ẹ madam ẹ kàn try as much as possible bẹ́ẹ̀ ẹ kàn lè rí anywhere ọjọ́ káwọn àgbọ̀. ok ìyẹn ò ń ṣe problem àmọ́ wá ní nǹkan kan tẹ́yìn náà máa ṣe. all right. okay máa fẹ́ kẹ́yìn náà stay back máa ṣílẹ̀kùn yàrá fún yín ẹ lè wọlé and search for the documents tẹ́lẹ̀ ń wá since tèmi ò rí so ẹ lè wọlé anywhere tẹ́ bá ṣe tán pẹ̀lú yàrá tó bá jẹ́ study ilẹ̀ fẹ́ wọ̀ bó jẹ́ store everywhere is available for you. Um, tí n bá gbọ́ yín yé dáadáa ẹ ní kí a wọlé ká search fún wa. bẹ́ẹ̀ ok um, ó dà pé ìyá ti fẹ́ máa lọ wá. Ah. ṣé ẹ fẹ́ wá dọ́kímẹ́ǹtì mọ́ ni. Ah, tí ẹ bá bá rẹ jẹ káàbọ̀. ó dà ó dà ẹ ṣé o ó dàbọ̀ ẹ ní nice day. mọ́mi ẹ ò fura sí àwọn tí wọ́n láti ọ́fíìsì dájú kó má lọ jẹ́ pé ọ̀pọ̀ nìkan tí wọ́n wà ó wọ́n mú trust kan rẹ̀. kò lè jẹ́ nǹkan míì náà mix up kan láti wà láti ibì kan ni ẹ ṣeun ìyá wa ní olúwa o ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run apọ̀n yín lé o ẹ kú àpọ́nlé wa ọlọ́run á dẹ̀ túbọ̀ máa sọ agbára yín dọ̀tun. ẹ ṣé ọlọ́run ti gbàkóso ẹ̀yin ìfọkànbalẹ̀ ogun ti ṣẹ́ ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ àdúrà ti gbà ogun ti ṣẹ́. kódà gbé mi lékè ẹ wọṣọ ẹ wọṣọ yín. bíi ti báwo bíi ti báwo ṣùgbọ́n sọ bọ́lọ́hùn òróró tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lọ lọ́hùn òróró kí ló dé bọ́lọ́hùn gbèjà ẹ̀ ń gbèjà ọlọ́run kọ́ nìyẹn ẹ jẹ́ ni ara yín ìrànṣẹ́ ọlọ́run ẹ̀rí ara yín ṣe ẹwọ ẹwọ ẹwọ èmi mọ̀ tó wọ́n mọ tí mo rántí tí mo rọ pé kọ́ bá mi tẹ̀ bàṣán ti tẹ̀. wọ́n ti ń ba yín tẹ̀ bá yín. ẹyẹ tètè lọ sọ fún wọn ìlàjì kí ni kò tẹ̀ fún mi o. ẹ ìlàjì kí. agolo márùn. ẹ ìlàjì kóńgò oníkọ́ tẹ̀ fún mi. gbogbo ń tẹ̀sí mi ò ti jẹ́ láti gbà tí mo ti ń dà o gbogbo ẹ̀mí máa jẹ sọ́mọ́ pátá. kí màá jẹ́ bí kí n kú mi twenty one days ni fi jẹun tán twenty one days mo fi gbà wẹ́n ni màá fi jẹun ṣùgbọ́n wọ́n máa fún yín lóúnjẹ tẹ́ máa fi ń bírèkì. sọ́njẹ nìyẹn àwọn oúnjẹ wèrè o irú àwọn sọ̀rọ̀ àdó àdó ṣebí nǹkan tó ń gbé fún rẹ̀ náà rí oúnjẹ gidi wo ló ń gbé wá síbi lágbàá tí mo ti ń gbà wẹ̀ oúnjẹ gidi wo ni gbogbo oúnjẹ gidi yìí ń jẹ́ nípa ló gbogbo ẹ̀ papọ̀. ìyá wa ẹ fọkàn balẹ̀ àdúrà ti gbà ogun ti ṣe. mi nìkan máa gbàwé àtàdúrà ṣé ti gbọ́ ogun ayé mi ti ṣe fún ara mi mo ti sùn mo ti rí mo mọ̀ ojú ayé mi ti ṣẹ́kún ara mi torí orí àwọn òkè ńláńláńlá tó ń ṣubú níwájú mi máa dé nọka sí mi bàbá mi wá òkè ṣí adéṣì àti gbẹ́ẹ́rẹ́ gbò fúnra adéṣì gúnlẹ̀ ní ìmọ̀ nǹkan tó fà tí wẹ́ẹ̀ fi wáyé mo nígbàgbọ́ wípé ogún ayé mi ti ṣẹ́ ẹ jẹ́ máa lọ. gbogbo ogun tó dẹ̀ ti ṣẹ́ nínú ayé ẹ̀ kò ní gbérí mọ́ ẹ ká gbàdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa tó pọ̀ nípa àti agbára gbàdúrà fọmọ ẹ gbogbo ogun tó ti ṣe nínú ayé ẹ pàgbérí mọ́ lórúkọ jésù kó di àṣẹ wọlẹ̀ ní orúkọ jésù olúwa ẹ gbàdúrà fọmọ yín orúkọ jésù ẹ gbàdúrà fọmọ yín ẹ wá ṣiṣẹ́ ìyanu láyé ọmọ yín gbogbo ìrìn yìí one hmm. hour ni mo fún yín o. one hour but mọ́mì ṣé láti rìn jáde street yìí ni one hour ni àbí láti rìn débi tí mo lọ wọn ká tó lọ́dọ̀ ọ̀rẹ́ mi nǹkan tá a fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ gan-an ṣé o gbọ́lẹ̀ sọ́mọ ọ̀tẹ́ sọ di one hour. wo wo wo àlàyé ló ṣe o bóun ẹ kó rìn kó fàyàfà kó ṣe gbogbo ẹ one hour ni mo fún ẹ kó dẹ tọ́jú ọmọ mi. mọ́mì àní pẹ́ dé ẹ ṣe. ẹ gbọ́dọ̀ lójú one hour lọ o. ẹ rí aróde yọ̀ nǹkan tí mo dẹ̀ ń sọ yí ẹ o ẹ ṣáà má pẹ́. kí ló ṣe mọ́tò tí mo ṣiṣẹ́ ń bẹ̀ start ẹ̀ start ẹ̀ dáadáa. kí ló ṣẹlẹ̀ change mind yín ni. Ah, mọ́mì ó dàgbé nǹkan tó ń ṣe mọ́tò ní last week ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe o kò start mo try ti ah, akíkaka ẹ jọ ẹ bá wa ẹ bá mi pe àwọn um, mẹkáníìkì yẹn kó wá kó wá wò. mẹkáníìkì wo ló ní kọ́ pé wá síbí ṣé àtìgbà tí bàbá yín ti ṣaláìsí sórí tí mẹkáníìkì yẹn wá síbí báyìí àbọ̀ ti ẹ̀ pè lórí fóònù pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o it shows that the man is not a good man akíkaka lọ wá mẹkáníìkì míì fún mọ́tò yìí fún mi tí n bá fi lè rí ẹsẹ̀ má ní ẹnu compound ìṣọ́gbẹ́gbọ́ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ nìyẹn. Mommy, why you doing this now? ẹ fún wa ní kí mọ́tò yín ká sáré lọ. ẹ kí mọ́tò yín ṣé ìwọ ló ń repo sínú àbí ìwọ ló ń túnṣe tó bá bàjẹ́ mo ní kẹ́ má ti wọlé wá jàre àkékàkàgbà kí lọ́wọ́ ẹ̀ fún mi jàre. rádaràda. ọmọbìnrin rèé yéè. kí ló ń wò ojú òṣì sọ́ọ̀tì. ọmọbìnrin rèé ṣé màá dààmú tì mí. ó mọ̀ náà ọmọbìnrin tí mo rí ní tí mo rí lọ́jọ́ tí tí mo gbé ṣìfù lọ sí òtẹ̀ tọ́lọ́ sùn lókè tó fi ń sọ fún mi pé kí ló dé tí mo fi ràn jùmọ̀ òun ah ṣé màá dá ẹ̀yàn mọ̀ tì ní mo rí. hello hello mi ò gbọ́n kan tẹ́ ń sọ o. hello mo wà lórí ọ̀kadà mo ti bọ̀. ibo lẹ wà báyìí. mi ò gbọ́n kan tẹ́ ń sọ ẹni mo wà lórí ọ̀kadà mo ti bọ̀ ẹ̀gbọ́n tẹ́gbà tètè a máa wẹ́lò mi o èmi àwẹ́lò mi o mo jẹ́ ń pè wọ́n látàárọ̀ nísìnyí á dàbí onírọ̀ lójú wọn nísìnyí báyìí ni mo ń gbọ́ yín àní kí ló fàjà láàrin yín. mọ́mí òun ló mọ nǹkan tó ṣòun o. ń gbọ́ ìwọ tí o mọ nǹkan tó ń ṣe ẹ́ kí ló fàjà láàrin yín. ẹ má dá lóhùn ó rẹ̀ ẹ́ nì ọ̀rọ̀ yín yé mi <laughs> kí ló fàjà ó rẹ òun ìwọ ń tiẹ̀ ó ní kò mọ nǹkan tó ń ṣe kò sí wàhálà <laughs> ẹ ṣé tí èèyàn ò bá rí oúnjẹ jẹ tí oúnjẹ ò máa flow nínú system ẹ dáadáa ṣó máa ráyè máa jà àbí kó máa wíre gbé. Ah, no ma. no ó ti dà bẹ́ẹ̀ ó ti dà kò sí problem láti èyí lọ títí di oṣù kan mi ò gbọ́dọ̀ rí yín kẹtọwọ́ bọ pọ́ọ̀tì mi gàrí inú lẹ́yìn gan ẹ̀bọ̀dọ̀ mú mu tẹ bá mú wo ogun láṣìírí báyìí lọ kí ló dé tẹ̀m̀bẹ̀ mi ẹ ti jẹun jù ní ẹ̀yin wá lanu agbárí tí ẹ̀ ń sọ̀rọ̀ sẹ́mi ṣàkàṣàkà ẹ̀ ń pàṣàmọ̀ fẹ́mi àbí ẹ̀yin ọmọ tó kọ́ tẹ́ ẹ̀gbẹ́ kan wọ̀nyí kí ni. ẹ jẹ́ kọ́ra ọ̀nù dìde kúrò wájú mi ẹ̀rí àwọn ọmọ lásán ìkejì ajá àwọn ọmọ ẹran. ẹ̀hẹ́n kí ló dé. torí pẹ̀ ń bínú ni mà. kí ló kàn pé mò ń bínú kí ló fẹ́ gangan ni kò sọ. mo ní kí n sọ fún yín pé mẹkáníìkì wà ń sálẹ̀ ni mà. ẹ lọ sọ fún pé mò ń bọ̀. yes ma ẹ má bínú ma. à ń kọ́ mi ì ṣe ẹ ni. ẹ kọ́ mọ kó bọ́ta kúrò ń bí. yes ma. Yeah ẹ̀gbọ́n gbé mi lékè ẹ̀gbọ́n gbé mi lékè kí ló ṣẹlẹ̀ báyìí ẹ kò ń wò káàkiri ni. ẹ ẹ wò ẹ ẹ dúró o ayé kàkà ẹ ní sùúrù o nǹkan kan ní ò tí ì yé mi o. kí ló ṣẹlẹ̀ tí màá nìyí ranjú káàkiri inú compound. aṣọ mi lè yan torí Ọlọ́run ẹ wo mọ́tò tẹ̀ ń wo yìí o tí màmá sọ̀rọ̀ mọ́tò yìí mọ́tò ìfẹ́ dàbí mọ́tò mi ni o. ah this man must be crazy mọ́tò wo ni mọ́tò ẹ. àdìbí mọ́tò yìí bẹ́ẹ̀ ni pé mi mo ní ni mo fẹ́ lè sọ ah. ọlọ́run torí mọ́tò ìjà mi ò ti sọ̀dọ̀ mi rí. ah <laughs> Ma. this man is a mad man confirmed nìyẹn ó náà pa àwọn wèrè nìkan ni wọ́n máa ní lọ́wọ́ bíi mechanic mr man get out of my ah. car ṣílẹ̀ kú fún kí n jẹ́ kí n bá ta. ẹ lọ́rọ̀ wèrè wèrè bíi báwo ẹjọ́ ẹ má bínú ẹjọ́ tó ọlọ́run ẹ nìṣorí burúkú ẹjọ́ mi ò sọ pé bẹ́ẹ̀ mi ni mo rà mi ìdẹ̀ ni pé bí ẹ wá yá mọ́tò lọ́wọ́ mi ohun tí mò ń sọ ni pé mi ni máa ń tún mọ́tò ìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ ṣé kì í ṣe mọ́tò ẹnjìníà Badmus ni ni. bẹ́ẹ̀ni ah, ah, àwọn ni. ẹ wo mo ti wá wọn lọ síbi iṣẹ́ wọn lọ travel out ohun tó sọ fún mi ni wọn mọdẹ lọlá kìíní tí ó dọlẹ kejì tí gate one ò jẹ́ kí n wọlé mọ́ bí mo ṣe fi wọn lẹni èmi ìwà mọ̀ pé ilé wọn gogogogo mi ò dé bẹ́ẹ̀ mi wọ́n pé bíi ni ẹjọ́ ìbá mi pè wọn bọtà ẹjọ́ yẹn jẹ́ kí n kí wọn ẹjọ́. ẹ gbọgbẹ mi lékè kí lẹ sọ lẹ́nu báyìí wọn ti kú. Ah! ẹ kí ló ṣe. múlá kílẹ̀wé wọ́n ti kú ọ̀gá ti kú bẹ́ẹ̀ni yéé ọ̀gá padà kú àgbẹ̀ ló padà kú ọlọ́run ooo ooo wọ́n padà kú wọ́n padà kú wọ́n padà kú wọ́n padà kú wọ́n padà kú wọ́n padà kú wọ́n padà kú yéé. kí ló mọ̀. ẹ̀bùn ọ̀lù ló bí ń bú èèpà èmi ò ṣàjẹ́ mọ̀ wọ́n ní kí èmi fọwọ́ sí mi àwọn àwọn fọwọ́ sí mi báyìí àti fọwọ́ ìlú ó ti wà ń bẹ́ẹ̀ o <laughs> màmá kí ẹ lọ́la àtẹ́yìn náà jẹ́ ni pé ẹ máa ń gbé fún mi ẹ̀rẹ̀ ńláwọ́ kí tó béèrè balẹ̀ ti fún mi ọ̀dọ́ àkọ́tẹ́yìn náà dẹ́n jẹ nìyẹn ṣe ń tẹ̀ pè mí sí èmi ẹ mi o mi ò pé méjì o ẹ mi jẹmọ̀ ẹ bèrè mi lákẹ́ ẹ bèrè mi lákẹ́ ọ̀kà èmi wọ̀ wáyé ah <laughs> èmi wọ̀ bí yà èèyàn ah. <laughs> ẹ fọwọ́ sí ẹ fọwọ́ sí lọ́wọ́ àkàkọ́ bí tá a lọ ká lè pàdé ẹ̀dẹ̀. kí ló dé ìṣẹ̀lẹ̀ báyìí. mo bìlí ìkókò ní ṣíṣe kankan. ọ̀gá mo ti sọ fún yín pé kò sí nǹkan kan ẹ tún ṣe wàhálà ẹ tún lọ invite lọ́ọ̀yà. ọlọ́wọ́ ọgbọ́n ẹ̀ disappoint mi gan o ibi tẹ́mi máa wà ẹni pé ṣé problem máa wà ta ló fẹ́ gbórí wa ta ló fẹ́ bẹ́ ìwọ lọ sí bàbá olókùn lọ́rùn ah, ó dà pé ẹ̀ mọ wọ́ọ̀tì mi ẹ̀ mọ wọ́ọ̀tì mi o madam bó ṣe yẹ ká ṣe la ṣe yẹn lọ́yà tí mo invite nítorí ọjọ́ iwájú ni àti wípé company là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ I have my partners abroad you know And láti jẹ́ kí ọwọ́ òfin wà nínú everything tá a bá ń ṣe exactly. madam èyí tá à ń ṣe documentation náà pé kó má bàa sí argument tí yóò so èmi ò mọ̀ pé yẹn ni kò sí èrò àwọn akíní ṣẹlẹ̀ òòṣà jẹ́ mo fẹ́ máa lọ báwo ni towó báyìí. ok um, fund abi. Yeah. Um, before close of work lẹ́ni owó máa dá káńtẹ̀ bí. ẹ̀ẹ́ tójú bá yẹjú kóhùn máa yẹ o kóhùn máa yẹ o madam ẹja máa lọ ìyá mi ẹja lọ ẹja lọ. Hey! Hey! Ah, ah. ọ̀gá ẹ má bínú pé mo pẹ́ abájọ mo ti dúró bí látẹ̀kọ́ mo gbọ́ nǹkan tẹ̀ ń sọ pátápátá ni mò ń gbọ́ ó ṣàjẹ́bọ̀ ló jáde yìí. ah gbẹ́mìlẹ́kẹ̀ ó mọ ni. Ah, mo mọ̀ ọ́ mo mú ṣàjẹ́mọ̀ mi ò ní mú ṣàjẹ́mọ̀ nílẹ̀ táwa yìí ah, ah, ṣé ẹ fẹ́ ra lẹ̀ lọ́wọ́ wọn ni. Hmm, something like that. tẹ́ ẹ bá fẹ́ ra lẹ̀ lọ́wọ́ wọn kò sí wàhálà o ó ṣàjẹ́mọ̀ hmm, kì í ṣe báyìí hmm, wọn ò ṣe báyìí wọn ò fi igbá kan bọ̀kan nínú àmọ́ burú gidi gan ó burú ẹ pẹ̀lẹ́. lọ́ọ̀yà mi nìyẹn. ṣé ò sí nǹkan kan tó ṣe mọ́tò. ṣé tí o bá sí nǹkan tó ṣe mọ́tò máa pè é. ẹ lè pè mí ká wá ṣe fàájì. nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ni pé bí mo ṣe ń bọ̀ láàárọ̀ yìí mọ́tò yẹn mi wà mo ń gbọ́ kinní kan níbi ẹsẹ̀ yẹn ẹsẹ̀ right side yẹn mo ń gbọ́ kinní kan bẹ́ẹ̀ ó ń dún ó ń dún. ọmọ níbi kan tí mo fẹ́ lọ mhm. so o máa gbé mọ́tò yẹn hmm, wàá fi gbé mi wà lọ drop mi síbi tí mo fẹ́ lọ yẹn wà á mọ mi o ó dàgbà yìí náà ti mọ iṣẹ́ ìjù tí ó bá pé ti mọ ọwọ́ mi jù báwo lè yẹ mọ̀ pé yẹn máa gbé yín débi tí máa gbé yín dé tí màá wá sáré lọ tún ṣe tí màá tún padà gbé yín ẹ ti mọ ọwọ́ mi jù ọ̀gá o ìgbà wo lè máa ṣetán ṣó yá. ẹ kò ní pẹ́ jẹ́ kí n parí ẹlẹ́yìn kan fẹ́ fi mí ṣe sí mi ṣùgbọ́n ló wà lókè tó wọ́n mi tó fẹ́ fi ẹ̀jẹ̀ mi tó lè ṣe kókó. irú ti yẹ lójú òkú Hello. Ọ̀gá. Okay. ẹ pẹ̀lẹ́ mo ti. wọ́n sùn lọ́wọ́ kí ló dé. wọ́n sùn lọ́wọ́. ṣé ìgbọ̀nà ló ń sùn. ọ̀gá <laughs> tẹ́mi rò pé wọ́n ṣe mí tì ń bí ọwọ́ wà nínú ibì kan wọ́n sùn lọ́wọ́ <laughs> ó lágbára yí àwọn olówó ìyá <laughs> kò sí wàhálà ìbílẹ̀ bàbá mi torí èmi ò lè lọ mú kọ́kọ́rọ́ yìí sìn kí ni mo fẹ́ lọ fún wọn ní reception kí ni pé tẹ́ ẹ bá ti jí pé ká ẹ gba kíkẹ́ bá lọ rárá o èèyàn dáadáa nìyí tẹ́ ẹ máa fi jí kó jágo méje lẹ jí ibi tẹ́ ẹ máa bí mi náà rì kò sí wàhálà <laughs> ọ̀gá sí lọ́wọ́ bí obìnrin ló dẹ̀ tún gbé call ó ti dáa ẹ jọ sà yes sir yes sir ẹ jọ sà ẹ bá bínú o ẹ má bínú ẹ jọ ibo ni mo ti lè rí nǹkan bíi tútù tí mo lè dà. ẹ ẹ máa rí lẹ́kùn kan bẹ̀ ẹ wọlé. níbi ìkọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́ ní rí bẹ́ẹ̀. orí ẹ̀sìn ẹjọ́ ṣé kò wọ̀n. kò fi bẹ́ẹ̀ wọ̀n sá. kò fi bẹ́ẹ̀ wọ̀n kò tiẹ̀ sí wàhálà wọn kò ní mú mi lẹ̀ n bá dẹ̀ débẹ̀ tó bá wọ̀ ibi kí n jáde ni. tẹ bá lọ ta nǹkan tí wọ́n ń tà lọ́ndẹ́ thousand màá yá sá jáde. kí ni gbogbo yẹn pọnà pọnà lọ kí ni gbogbo yẹn náírà gbà náà. n kò eyín sùn. mo lè wà bí ọ̀rọ̀ fún ẹni sùn. ọmọ tó fẹ́ sẹ́nà bẹ̀rẹ̀ mẹkáníìkì. mo wá sọ fún yín bí ẹ̀rẹ̀ ní kí ní sùúrù ní sùúrù ní sùúrù kí ni. ẹni sùúrù ẹ ṣàrí pé àwọn náà ni mo ti ń try nọ́mbà wọn látara tí wọn pì kọ ẹni sùúrù. téèyàn gbà píìkì kọ́ọ̀lù tẹ bá ti ń pe nọ́mbà yàrá ẹ̀ tí ò gbé ó ní solution tẹ máa wá sí kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ mi ò lè filẹ̀ fún yín ẹgbọ́ mi ò lè fi kọ́kọ́rọ́ mọ́tò ilẹ̀ mi ò trust kankan nù yín ẹ lọ sílẹ̀kùn bẹ̀ kẹ́ ẹ jẹ́ kí mi àti ẹ̀ fojú kanra wa kí n dẹ̀ fún ní kì orú òun wo ló sùn. uncle uncle ẹ calm down ẹ calm down ṣe gbọ́ òun náà ń pè látàárọ̀ tí wọ́n pick ẹ ẹ calm down ṣe gbọ́. ṣé mi ò bá mi ṣé o ti mọ déètì ni o ti mọ déètì ọjọ́ òkú ẹ ló ṣe ń pè mí lọ́ọ̀kú ìwọ ló máa kú bó o ṣe ní kí n kú yẹn ìwọ ló máa kú èmi ló ń kú mo kò rí ẹ ti dàrú. òkúta ló ní kẹ ẹ kúṣẹ́ ìgbóyìn ìbò ni ikọ́ tí mo sọ fún mi pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù bàbá ńlá kò bàbá ẹni ògbóyìnbó àbáyé ẹ ti fẹ́ bàjẹ́ èmi ló wọ́n ọkùn méje ló wà má dárúkọ òkú tó wà kí lè fi mọ̀ bóyá ìwò má dárúkọ àwọn tó wà. What's all this? Kí ló ṣẹlẹ̀ ní by now? I don't even understand this man. Ó kàn pariwo all around látàárọ̀ lọ́nà àwọn fẹ́rẹ́ gẹ̀ẹ́sì àtọ́ wà ní room fourteen. I don't know. I Ayẹ sọ́kàn kan calm down. Uncle ẹ̀jọ̀, ẹ ní sùúrù. Ẹ̀jọ̀, ẹ̀jọ̀. Òbí, mo rí páṣọ tí ẹ fẹ́ yàtọ̀ sí aṣọ tí wọ́n tọkọ̀ wọ́ funfun yẹyẹ orí burúkú káàkiri. O fẹ́ dàbí ọ̀gá àbí. Lọ sókè àbí yàrá tẹ́ ẹ bá fi wọ́n sí ẹ lọ sí ibẹ̀ mo fẹ́ rí wọn lójúkòròjú. gbogbo bẹ́ẹ̀ bá ti fọ̀gà sí ni kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ lásìlẹ̀kùn má sọ. ẹ ló sàwọ́ lẹ̀ ń pè é ẹ ló sàwọ́ mo ní mo ti pè yàn ọ̀nà owó rí fóònù ẹ̀ níyì kò gbé ẹ sílẹ̀kùn kẹ́ ẹ wọlé jàre ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn. Are you okay, sir? ah okay. Oh. okay ọmọkùnrin ló ti ń disturb wa látara wọn làwọn fẹ́ rí a dẹ̀ pé intercom room yẹn pìkẹ́. èmi lọmọkùnrin èmi lọmọkùnrin ti pè ọ̀gá kí ló ń ṣẹlẹ̀ torí ọ̀dọ́ mo ti wà sálẹ̀ látàtàrọ̀ mo ti wà ń bí bí mo gbé mọ́tò dé ni mo pè yín ọmọbìnrin kan ló gbé fóònù ló sọ wípé ọ̀gá ń sùn ọ̀gá ń sùn báwo tí mo rò kò wá sí mítìnì kí ló fẹ́ fọ́ọ̀rù. oh okay àwọn méjì where are they. ẹni sùúrù ṣáwọn àwọn ọmọbìnrin méjì kan pàdé mi nísàlẹ̀ tí kan náà wọ́n sọ wípé kí ló ń wò ó ti báyìí jẹjẹjẹjẹ báyìí kí ló ń wò àbí mi náà ti bọ̀ àti ti bí iná àwọn méjèèjì mi náà ti bọ̀ ah! tí mo rò pé èmi tí ìnà wà tí mo rò pé èmi tí ìlọ̀gà wà tí mo rò pé èmi tí ìnà wà gbéná lórí gángà gbígbẹ gbígbẹ gbígbẹ gbígbẹ gbẹ ṣáà ló ń jẹ báyìí. Ah, ṣé wọ́n ti wá lọ ni? Ah, okay. I'm just weak. Honestly speaking, ìṣẹ̀lẹ̀ àmì ṣe gbì gbì gbì bẹ́ẹ̀ ni pé mi fẹ́ burst out. àyà yín ṣì gbè gbè gbè èmi ò lè fi yín lẹ́ o kápàtẹ́rẹ́ tí o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe láyà yín ṣe kìkìkì táyà èèyàn bá ń ṣe kìkìkì ó ti ṣe báyìí rí o nígbà tí mo wà lábúlé ọ̀dọ̀ girama ni mo ti dàgbà o báyà ẹ̀yìn yẹn ti ń lù ní bíi bíi bíi àfi gbà eh. bó ṣe kú nìyẹn o èmi ò lè fi ilẹ̀ o máa dúró bí ní ohun tí tó gbára yín máa fi pín òkú mọ́lé yín ẹ̀dẹ̀ dúró eléyìí fún mi máa gbé yín délé máa fún yín ní kọ́kọ́rọ́ mi ò lè fi ilẹ̀ síbí o ẹ̀yin ni kẹ́ ẹ wá mọ̀ tẹ́ máa sọ fúnyàwó yín tẹ́ bá délé pé ẹ wá ṣe ń bi. Hmm? ilé eh, eh. just drop the key drop the key I can't fly the key mi fi key sílẹ̀ ah má jẹ́ kára yín yá kí I can't fly the key. Baby Leke, drop the key! Drop the key! Mr. Man, he said you should uh, drop the key. Drop the key and go out. Uh, ah, mo ti fly the key. Uh, drop the key. Àmì mi mọ̀ wípé ẹ ò gbádùn dénú. Mo mọ̀ pé ẹ ko dénú kò kokoro wàhálà. Kọ́kọ́rọ́ yín nìyẹn. lọ ṣe yín báyìí torí Ọlọ́run àyà yín lù kìkìkìkì bí ipò fẹ́ yọ ṣé ò ní kú báyìí ṣọ́gà yóò ní kú ayé tiwa ìlà lè máa ṣe báyìí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún mi wọ́n ti kú inú kòtò náà lè máa ṣe àmọ́ tí mò ń sọ̀rọ̀ mi ò sọ pé bóyá wọ́n kúkú obìnrin àbí nǹkan tẹ́ ń sọ kọ́ ni àmọ́ ó dá mi lójú pé pẹ̀lú bọ́ọ̀gà ṣe mí ó ṣeé ṣe kó jẹ́ káwọn ọmọ yẹn rún wọn pàdé o ikú wọn ní láti ní nǹkan. kọ́ṣe ní pa àwọn ọmọ mara ẹ kọ́kọ́ tèkè ìsìn náà. Ah, mo tèkè mm, mo tèkè ó sọ mí tó pọ̀ sọ gbọ́ngàn. mo <laughs> dà sá. Uh, ẹjọ jọ̀ọ́ ọmọbìnrin tí ẹ̀yin sọ yẹn ǹjẹ́ ẹ ní àjọṣepọ̀ kankan bóyá ẹ ti ẹ ẹ tight somehow. bàbá tájù ẹ má bínú ọ̀gá bí bàbá tájù ṣe ń sọ̀rọ̀ náà rèé kí ni mi bíi géèmù àbí bíi kíni ah, èmi ò mọ̀ rí o àmọ́ mi kàn bọ́lọ́run ṣe ara àti iṣẹ́ ìyanu ẹ̀ o. oníjẹta oníjẹta yìí o ní wọ́n pè mí tán ní kí n wá wo mọ́tò kan wọ́n ní mọ́tò yẹn àlòkù ni pé àwọn ò mọ̀ bóyá máa rẹ́ni tó máa rà mo dẹ̀ lọ bẹ̀ mo lọ wò ibi tí mo ti pọ̀ láti ibi tí mo ti fẹ́ lọ wo mọ́tò mo kọjá ro bí ní ọ̀hún ló ń bọ̀ lọ ọkọ̀ máa ń kà á ah, ah, mo ì ní fẹ́ mú rí i tálílé tó ń bọ̀ yìí mo ti róbìnrin rí i àbí níbo ni mo á rántí pé lóòtẹ́ẹ̀lì nígbà tí mo fẹ́ lọ gbé mọ́tò fọ́gà ibẹ̀ ni mo ti bá pàdé ọlọmọbìnrin tí mo bá pàdé bókọ̀rí tó wọnú géètì kan ní fẹ́ géètì ńlá ni bọ́n ṣe ti géètì ọ̀nù yẹn gbàm bó ṣe wọlé tán. ó rí pé ó wọ inú géètì kan. mo rí. ok ok ok ǹjẹ́ ẹ lè dábẹ̀ yẹn mọ̀ gangan ẹ lè dábẹ̀ mọ̀ níbo ni. inú house ni. house estate. house ni tọ́ọ̀ báyìí tí kíbẹ̀ ò bá jóná tọ́ọ̀ dẹ̀ kúrò bẹ́ẹ̀ mú ìdálẹ́ ọ̀mọ́ dáadáa. all right thank you hello sir wà lọ arrange àwọn tí mo kàn tó máa lọ síbẹ̀ yẹn sí ẹni tẹ́ bá ti bá mẹ́rin tó bá ṣe pọ̀ tó ní kẹsì kó wọn débi yes rí pé àwọn um, quick response call ní kẹlò àwọn ní kẹlò tẹ́ bá ti wá rẹ́dì tán ẹ wá pè é all right. Yes, sir. Ah, hey ṣe rí bí bájọ́ ṣe ṣayé mi. ọ̀rọ̀ ah, madam kò sí problem rẹ ti kọ́ ah, ọ̀gá ọ̀gá ètò tó lọ ká bá ti lọ bẹ̀rẹ̀ jẹ́ kọ́mẹ́rin náà wà bọ́n torí ọlọ́mọdé ká rẹ̀ rò ẹlẹ́rù ká fàtiwá lọ́wọ́ wọn ní protection is better than fear ẹjọ́ tó lọ́ lọ́rùn kan fún mi is better than fear. madam. ẹ bá òkú wọn. bèbè ẹ mọ̀ pé irú fàájì tá a ṣe báwo ni kò bá ṣe dùn tó tó bá gbé dùn báyìí láti ń ṣe àbí ẹ̀rú bẹ́ẹ̀ ni. Dubai? Yeah. Oh, for what, Sha? But anyway, you're brilliant. Yes, you're brilliant. Because intention tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ was to take you far above Dubai. take you to London. Oh, really? Yeah. That's good. Mélòó ni ìrìn London? Just six hours. Really? Dubai not six hours. Oh my God ọ̀ Dubai wá wà credible ju London lọ. that's my ah, ah, baby. kí ló ṣẹlẹ̀ òun mú drink ẹni wọ́n ti gbé wà náà. Ah, èmi ò tiẹ̀ rántí mọ́. jẹ́gìdè ṣe má wọrin. jẹ́ kó tì mí ìgbò. jẹ́gẹ̀ mi bẹ́ẹ̀ ṣì gèrè. o ò tiẹ̀ gbọ́ nǹkan tọ́rẹ́ ẹ sọ ni. ó sọ o. <laughs> à ń sọ̀rọ̀ vacation hmm. ó lọ ń sọ̀rọ̀ Dubai <laughs> bọ̀ mo wá sọ fún mo ní wípé London ni màá kó yín lọ. After London, I trust I'll you. take you to America. I trust wow. you. No. Yeah. so <laughs> I trust you. Wow. Màá ní pé Italy ló tún kàn. Irọ́ ayọ̀. <laughs> Ready for that. Thank you. Thank you. welcome. Thank you. Mm -hmm. Baby, baby. Mm. Mm-hmm. Oṣé, oṣé. You see? London tẹ́yìn ń sọ yẹn the ambassador there. ọ̀rẹ́ mi ni. wow. mm you see we met when I was schooling in UK. Wow. Uh, that's for my second master's. <laughs> All I need to do is give him a call. Oh. I'll take you around the world. Oh. <laughs> America. Mm. Asia. Can you imagine? Europe. Hmm. And, um, and, and where, baby? Canada. Talk now. Um, baby. Baby. Baby. Baby. Ṣé Amẹ́ríkà nìkan call me out to wa lọ ni? Ṣé o ní wọ́n lọ sí Italy Baby. Kí ló ń gbé ìṣeré bí ọmọ ìjọ yìí? Ṣé o rò pé àwọn tó máa ń fi sí kinní fún wọn tí ó máa dàbí pé hours ló máa fi ṣiṣẹ́? Eléyìí! Ah! ó débẹ̀ débẹ̀ ṣó ti rí bó ṣe wà yìí á tó three days kí iná kó tó dáhùn ní ara ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Hello. Ah, how far níbo ló wà? Mo ti parí iṣẹ́ níbo ni kí tí wá báyìí. Okay, ẹ fún mi ní forty minutes, màá gbé fún àyẹ̀wò báyìí. Bọ̀ ẹ má ṣe rèrò pẹ̀lú mi o, ṣé ti gbọ́? Hello. Ọ̀gá. Ẹ pẹ̀lẹ́ mo ti. Wọ́n ń sùn lọ́wọ́, kí ló dé? Wọ́n ń sùn lọ́wọ́. Ṣé ìgbọ̀nà ló ń sùn? Babe, níbo ni Jọ́sí gbé briefcase yẹn sí? Ó gbé sínú bẹ́ẹ̀ yẹn. ṣé mo sọ bẹ́ẹ̀ mo náà máa mọ̀ nípa nǹkan tó pa mo náà máa mọ̀ nípa nǹkan tó pa àbí ah, ọ̀tọ̀ ni tí mo rò mo rò pọ̀ ń wọ̀n pa ni aṣọ oògùn ni. wonderful hey. this is great wow ṣé nítorí owó tá a máa ní tá a máa ná tán nítorí ipò tá a sì máa fi sílẹ̀ nítorí nǹkan tá a fẹ́ jẹ tó máa tán pátápátá pátápátá. ó máa tán. so ìdí tẹ́ fi ń gbẹ̀mí ọmọ ènìyàn nìyẹn tẹ̀kọ̀ ń pààyàn dànù. ẹ̀yin lè talẹ̀ fún yàn lè talẹ̀ fún yàn ẹ tún fẹ́ gbà padà. wait àwọn tó gbéṣẹ́ yẹn fún ẹsẹ̀ kí ó sọ fún mi owó tán fún ẹ tán fún ẹ tó fi lọ sí ṣẹ́kíṣẹ́ báwo ló ṣe fẹ́ ná owó yẹn sìn o torí mi ò mọ̀nà tó fẹ́ gbà láti fi ná owó yẹn sìn torí pé bí mo ṣe ń wọ ẹyọ tí ò ń gbóòórùn ikú báyìí ò ń gbóòórùn ikú. àmín lórúkọ jésù. ò ń gbóòórùn ẹ wọn ló ń jẹ iṣẹ́kíṣẹ́ àwẹ ọfíìsà. sá. gbogbo àwọn tí ẹ ti mú tó wà ní ìkáwọ́ wa mìíràn I want to seriously commend you. Thank you, sir. Uh, yes, iṣẹ́ gidi lẹ ṣe. Thank you, sir. But now, ẹ ní láti lọ láti lọ mú àwọn tó gbé iṣẹ́ yẹn fún gangan. Ẹ ní láti mú ọ. Then gbogbo family members tó bá involve nínú business tó ń ṣe yẹn tó mọ̀ nípa bí ọ̀rọ̀ properties ń ṣe ń lọ. Ẹ ṣe ọ̀gá ẹ ṣe ẹ ṣe gbogbo àwọn mọ̀lẹ́bí yẹn pátápátá ò ní kí wọ́n kó débi òtọ́ra ọ̀mẹ́ni nínú ẹni o àmì tó lè jẹun kọ́kọ́ gbogbo àwọn ẹbí yẹn débi. all right that's all right thank you. tó bá ti kó gbogbo wọn débi báyìí by thursday wàá kó wọn lọ sí court adájọ́ á dẹ̀ máa lọ yanjú gbogbo èyí tó bá kù simple as everything please take her away. thank you. Hmm. ẹ wo ọ̀ràn kò tí ẹ ríro kò ríro kò ríro ẹ̀rí tí mo sá fún ìwòran. <laughs> ẹ wo take her away. please please please please please please just. madam madam madam madam ọ̀rọ̀ ti níyànjú bọ̀. ó tiẹ̀ ti níyànjú ni. kò jí bá lọ sọ ah, ọ̀rọ̀ tó yọjú yọjọ kọ́ mi o. that's a pity that's a pity. Um, akóníkà ṣe ń lálejò ẹ sọ pé ẹ fẹ́ bí tẹ̀ jẹ́ sọ́bìrì kẹ́ mọ́ níwọ́. ẹ wo ẹ wo ẹ jẹ́ kí n tètè máa padà lọ sí workshop mi torí orí àga tí mò ń wò yìí ohun mìíràn ti ọ̀gá tó wà bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó mú olórí burúkú yẹn pa orí mi ń wò ẹ jẹ́ tètè máa lọ. Mr. Gbemileke ọlọ́run jù wọn lọ. ọlọ́run jù wọn lọ ọlọ́run jẹ̀dá lọ. ẹ gbà fi ẹ̀mí ìmoore hàn fún nǹkan ribiribi tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ yìí. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o. torí téèyàn bá kúkú jí five naira wọ́n á fẹ́ na yàn pa ní nígbà tí o kì í ṣowó ẹ̀ ẹ dẹ̀ fún mi ní five thousand naira mo dúpẹ́ lọ́wọ́ yẹn bá kúkú tí kò fún mi kí n kó sápò àmọ́ mo dúpẹ́ o. ẹ wo dáadáa ni o ṣẹ́ẹ̀kì tó wà lọ́wọ́ yín yẹn five million naira ló wà ń bẹ̀. one two three four five ah five million five million èmi yóò èmi yóò kíkì kíkì kí mo ṣe fún yín. Ah, ah, ah. Mr. Gbemileke ẹ fọkàn yín balẹ̀ nǹkan rí bíbí ló ṣe fún iléeṣẹ́ yìí iléeṣẹ́ ìgbà ti lose two hundred forty million naira in addition to that àti fi thirty million àti fi bribe ẹ wá wò two hundred and seventy million iléeṣẹ́ yìí ní ìgbà lose totally ah ẹ wá gbàgbà lọ́wọ́ kálíṣà lórí ewé bẹ́ẹ̀ yẹn ẹ tún wá fi ojú àṣebí hàn àwọn tó pa partner mi ọ̀dọ̀ máa wo èèyàn bírí gidi gan ni ó àwọn tó yẹ kó tó bá wá síbi kò sí yẹn tá a kì í fún wọn fún ẹ̀gbẹ́ ní gbogbo ẹ̀ kí máa lọ àwọn tá a jọ ń tá a jọ ń tá a fún tá a jọ ń gbà kò make sense nítorí kí ni document ẹ̀yin pé pẹ̀lú owó tẹ̀ fún mi ẹ tún ṣì tì ní. ṣe pé tún ṣì tì ẹlẹ́dàá mi ní pẹ̀lú five million ìgbà wo lè máa complete délẹ́dẹ́ mi. ẹlẹ́jẹ̀ jíjẹ́ jù mí ní. Mr. Gbẹ̀gbẹ̀lẹ́kẹ̀ àṣì tí yín a fi fi ẹ̀mí ìmoore hàn sí yín ni. ẹ̀wù tó bá jẹ́ ìjẹ́ pé ṣì ti mi ni ẹ máa ṣì ti lọ five million dé fún mi ìbí yóò rún pé mo lè rí láyé mi. Ah! ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ó láyé mi máa padà dá ó ní kí ní sùúrù tí màá fi kú gbogbo àwọn ọ̀rọ̀ṣẹ́ ọlọ́run mi ò jẹ́ fojú dì wọ́n mọ́ jésù òun ṣé mo dúpẹ́ o jésù ṣe o. sẹ́rí kò wá tọ́ síbẹ̀ o sẹ́rí kò síbi tí mo fẹ́ travel lọ láti iléeṣẹ́ yìí ó ti di dandan kí èmi àti yín kájọ máa lọ abájọ dé amẹ́ríkà abájọ dé south africa abájọ dé london canada gan Indonesia Minnesota ah, ọlọ́wọ́ ẹ wo ìlú kan tí ń wù mí lọ láti gbà tí mo ti kéré ẹjọ́ ìyá máa débẹ̀ abalisba. abalisba. Afghanistan. ooo Afghanistan. Afghanistan. ẹ wo ó ti ṣe bá gbé wa débẹ̀ ó ti di dandan kájọ débẹ̀ ẹ wá wò sẹ́rí gbogbo ọkọ̀ tó wà ní ọgbà ẹ̀yìn náà lè máa tún ṣe. yà pẹ̀lú nǹkan ńlá tí ẹ wá ṣe fún wa yìí ara ò ká tún wá káàdì gbogbo ẹ̀ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó fìtì ń dáadáa. yàtọ̀ sọ wípé ọ̀rọ̀ ọ̀hún. yàtọ̀ sí yẹn. èmi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èmi olùwà ẹ̀tọ́ bíi ẹ̀tọ́ dádì ẹ tóbi kò sẹ́ni dálẹ́bí ìjà dálẹ́bí ìjà dálẹ́bí ìjà kàwé rẹ ẹ tóbi olúwa ẹ ṣe òwe ẹni tínú ìgbádùn kò bá kọ́ rí. olúwa gbé mi lékè gbé mi lékè o ẹni bí olúwa gbé mi lékè. gbogbo ogun táyé gbé o láyé. olúwa gbé mi lékè. ogun gbé mi lékè. ẹni bí olúwa gbé mi lékè o. gbogbo ogun táyé gbé o. ẹ̀yin mi ti wọ ewo láriwo ah, mo ní mo ti jáde bọ́ bí ẹ bọ́ bí wọ́n tẹ́ pàṣẹ àwọn àti ẹjú kí ẹkẹ ní gbogbo tí o mọ̀ ju ariwo lọ. Ah, ah, wọ́n ti ń bọ̀. ẹ ló. ọmọ rẹ ń gé. ẹ ló bàbá péjú ẹ̀wà wo ń tolúwa ṣe fún mi ẹ̀wà wo ń tolúwa ṣe fún mi èyí ló mú mi dúpẹ́ ọpẹ́ ńlá èyí ló mú mi dúpẹ́. kò ṣe gbé mi lékè ni. àwọn ni. gbé náà ni ẹyin méjì kì í jáṣà ẹni tọrọ kò máa ṣubú tó dúró lórí òkè téńté. ṣòro ọ̀rọ̀ ẹnu ẹ gbé ni ṣùgbọ́n ìdúró ẹ látọrí bàtà lórí aṣọ lórí aago ìwọ ọ̀rọ̀ ẹnu ẹgbẹ́ tó tutù ìwọ ṣe gbẹ́nu lékè. <laughs> Ah, kò sí méjì náà èmi náà ni o gbogbo ètí ayé mi yàtọ̀ torúkọ dẹ̀ rò mí gbé mi lékè kò tí ì tóṣù méjì bẹ́ẹ̀ ni ibi tí mo ti ń ṣiṣẹ́ ń sìn tí mo ti jẹ́ bíi supervisor supervisor gbogbo àwọn mọ́tò tó wà níbẹ̀ ibẹ̀ náà ti gbé ọkọ̀ ẹ̀ fún mi wọ́n dẹ̀ tó fún mi ní five million naira. ẹ lọ́nà kí ló ṣe yìí. five million na hwee five million náà fún mi. pẹ̀lú mọ́tò. mo dẹ̀ sọ fún màmí pé kó má sọ fẹ́ ní kankan kódà bí wọ́n mọ̀ pọ́dọ̀ yín mò ń bọ̀ ìbàtà fẹ́ dé street yìí ni mo ṣe ẹnìkan pè yín. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ti yàtọ̀ o. ó yàtọ̀ ọ̀rọ̀ ti jẹ́ o. ó dàbí pé mo pe ìbò sí àbí. Ah, lágbára Ọlọ́run. ó ṣe mí. kí ni mo ṣe. èèyàn burúkú ni ẹ. lọ́nà o. ṣé èèyàn kankan lè mí. Ah, ah. èmi àbúrò bàbá ẹ̀ tó jẹ́ pé mo fẹ́rẹ̀ bí ẹ̀pà mo fẹ́rẹ̀ bí mo mọ̀ náà mo mọ̀ ní tí mo sá lórí ẹ̀. ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kí sábà dúpẹ́ ni ó tó rè ó lé sí o. ó lé sí ẹ wọn bá mi ṣàdúrà sí ni. five million yẹn ni mo kó tí ì lè lọ tán. mo ti nánú ẹ àmọ́ ìtí mo fẹ́ fún yín wà lápò mi. five million ni tí mo ti mú wọn lápò ẹ kájọ bí ọ jẹ kájọ bí ọ tó mọ owó sáfẹ́ jẹ kájọ bí ọ ní orúkọ Jésù. ẹ ṣí fìlà lórílẹ̀-èdè kódà mo ní kí n bó ṣòkòtò mo ní kí n bó bàtà ọ̀rẹ́ tó ní ojú mẹ́rin lọ. ní orúkọ jésù. ẹ wo bí ẹ wo bí ah, wíṣípì mọ́tò lẹ́ ń lu ó máa dá ẹ ṣe mọ́kò ìlú wa ṣe léṣe lọ́wọ́. ẹ má ah, ah, gbàbẹ̀ ẹ má gbàbẹ̀ ẹ dọwọ́ yín mú bá mi kẹ́ gbá bò. ní orúkọ jésù. àmín. mọ́tò tó ra ìgbẹ́mílẹ́kẹ̀ kò ní pa ẹ́. àmín. gbẹ́mílẹ́kẹ̀